وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته قسم ولنبا الله أبتي أفيا قلت أوريا فلا أبانا قسم mọ́lọ́ ni a fẹ́ kà nínú àwọn tí ọlọ́wọ́n bá ṣe fún wa lóore ṣé ọpẹ́ tí ìrójú ayé ní ká sọ ní àbí ọpẹ́ tí àlàáfíà ara àbí ọpẹ́ tí àwọn orí míì èyí tí ọlọ́wọ́n bá ṣe fún wa tí a lè kàtàn tàbá ní ká máa gbé gègèlè àbí ìtò tí ọwá ga jù lórí tọ́lọ̀ máa ń ṣe fẹ́dà òun náà ni orí ìgbàgbọ́ orí ìjúgbọ́ juwọ́ ju sọ́ọ́lẹ̀ fọ́lọ́mù ìjọ kan nínú àwọn ọmọlẹ́yìn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn eléyìí náà ni orin tí ó ga jù tọ́lọ̀ máa ń so fẹ́ dà a sì dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ẹ̀yin náà sì mọ̀ pé tíyàn bá ń wá àlékún orin àfikọ́ dúpẹ́ bọ́lá ń ṣe sọ́nà súrọ́tù alimran súrọ́tù Ibrahim Quran chapter fourteen verse seven ọlọ́run bá nílá ní ọba ń dúpẹ́ orí mi ọlọ́run ni mo búra pẹ̀lú iyì mi àti àpọ́nlé mi àtagbára mi àlékún ọmọ jẹ́ ti ṣùgbọ́n bí ẹ̀dọ́ bá dúpẹ́ kò sí bá ṣe wo ṣe dáadáa fẹ́ dá tó bí ra ìdúpẹ́ bá ti wọnú ọ̀rọ̀ èèyàn torí bẹ̀rẹ̀ sí ní dẹ́kù náà nù ọlọ́run ẹ̀ akíyàwó ara aládùúgbò náà bákan náà kú ìgbọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ngọba lálejò dáadáa tí ẹ̀dá máa ń rí lábẹ́ pé ó tọ́ sí bẹ́ẹ̀lẹ̀ jẹ́ sí ń ta mọ̀sọ́rọ̀ ọlọ́nkọ́ mọ́sọ́lá ìṣe bẹ́ẹ̀ fún wa àwa kí àwọn ìyá wa tí wọ́n ṣe agbátẹrù ìjókòó ti àṣálẹ̀ ilé ìkọ́ ni àkọ́kọ́ kìí ṣe kejì bẹ́ẹ̀ tí yóò sì ní kábàámà lórí ọ̀tọ́ bá díjọ́ gbọ́dọ̀ kìíyàmà tàbá kúrò lórí ilẹ̀ táàbẹ̀mẹ̀ yìí ni kí aláṣkò wa fún tọ́lọ́n ẹ̀rì ìwú náà sì ní ọlọ́mọba náà ló tó ń ṣe lóore fún wa ìjẹ́kó ìgbìn afẹ́ ṣe ó tó gba ṣíṣe ó tó yẹ ká tó dúpẹ́ fọ́lọ́n lọ́tọ̀ ni kí ló fà torípérò àsìkò tí àwa ń lò láti fi mú ìjọ́rí tí ìjòkó tó kó àwọn èèyàn jọ pọ̀ lẹ́kọ̀ọ́ lásìkò tí mo bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí majority ẹ̀ ìjòkó ẹ̀sẹ̀ ni ìjòkó tó lọ́wọ́ bó yọnu sí láwọn ìjòkó tí ó káwọn èèyàn jọ sí gbangba báyìí ọlọ́wọ́ bá tí ó wá fi àwa sínú àwọn ọ̀kan inú àti ó máa jorú ìjòkó bẹ́ẹ̀ àpàdà sí ibi tí máa ń bẹ́ẹ̀dà tí ó tún gbé yọ máa jorú ọlọ́mọ ìsàdánwò fún wa àwọn ìdá sí ìjì òní jòkó tọ́lọ́ yọnu sí kọlọ́n kó mọ́sálá ìjì ó pọ̀ nínú gbèsè ayé wa èyí tí afẹ́ ní àṣálẹ́ yọmọ ya wa wọ́n ti gbé sí orí afẹ́fẹ́ fún wa àbúgbẹ̀ ah, ìjà pé tọ́pìkì ni multiple topic ni lẹ́ni àríwẹ̀ ẹ̀kọ́ òkúkú al'auladi alalwalidai ah, wa òkúkú al'auladi àwọn òkúkú walidai ni alal'auladi mo sọ fún ọmọ ìyàwó tí wọ́n sí agbájẹrù jòkó ní pé tó wáyé pé ẹ̀tọ́ èyí tí ọlọ́run bá ní kí ọmọ máa fún àwọn òbí ẹni mo rò bí wọ́n yí jẹjọ wa sí wà lórí ìyẹn náà tá ṣàlàyé ẹ̀ fún wa aṣọ débì kan àfi náà so torí ẹ̀ àtún ní mẹ́nu lọ́bẹ̀ mọ́lé ní insha Allah èyí tí ó jojúlówó ọ̀rọ̀ wa òun náà ni ojúṣe èyí tí ó jẹ́ ọ̀ràn èèyàn fáwa tí a jẹ́ òbí tó wọ́ sí àwọn ọmọ tí ọlọ́run bá ń fún wa àmọ́ wí tí àwọn yìí mìíràn bá bí kọta kiri fa iná sí kọ́ tán fáwọn ọmọ òmìnira ọlọ́run yẹ máa ṣe ìkìlọ̀ fúnra yín yẹ máa ṣe rántí fúnra yín àwọn tí náà tí ó fi ẹ̀sà àǹfààní fójú ìlànà tí wọ́n bá jẹ́ olùgbọ́lọ́wọ́ bá gbọ́ especially lásìkò tí ó tún wúlò fún un fàfẹ́kìrì ìnáma àǹtà mọ̀fẹ́kìrì lásà àríhìn bí mọ̀sántóòrì ọlọ́dún ànábì máa rán wọn létí torípé ànábì olùránni létí náà wọn nípa àwọn náà fẹ́ wí ni بلا مموف والنور والنبي محمد صلى الله عليه وسلم كما في حديث أبي رقية تميمي الداري الفلسطيني رحمة الله عليه ورضي الله عنه قال النبي محمد صلى الله عليه وسلم يدين النصيحة وكررها ثلاث مرات كما في سنن الإمام أبي عيسى الترمذي رحمة الله عليه الدين النصيحة الدين النصيحة الدين النصيحة أنا بلا سلطان بين إسلامي ẹ̀sùn táwọn ọpẹrẹ ní sákìsí ní táà ní fìrẹ ní ilẹ̀ ń gbà kan ẹ̀rì bẹ́ẹ̀ ló wà ní hadithi Jarir ibn Abdullahi al-Bajali agbanú azabi annabi oní bayana rasulallah au bayatu rasulallah ala iqamati salati wa ita izaka wa nusuhi li kulli muslimin wa kharraja wal imamu abul husayn muslim ibn al-hajjaj an-naysaburi olùgbàdín pẹ̀lú annabi pẹ̀lú ayé tó wáyé òun ma fi kíhùn wọ́n sì máa fi wọ sàká bákan náà wọ́n máa fún mùsùlùmí kọ̀ọ̀kan lámọ̀ràn èyí tí ara gbé fúnra wa ní àṣálẹ̀ yìí kò bá olórí mùsùlùmí nìkan ṣùgbọ́n ẹni tí ó kọ́ bá wójú làwa tí a bá jẹ́ mùsùlùmí àwọn tí a bá jẹ́ mùsùlùmí tó kù náà ọgbọ́ kan ogun wa náà ni torí tó bá délẹ̀ tán gbà tá a bá ṣàmójútó ń tàn sọ yìí yóò tún jọ kàn wá wá náà ni kọ́lọ̀ ẹ̀tọ́ tí àwọn ọmọ tí ọlọ́run bá ń jogún fún wa èyí tí wọ́n ní gbà lọ́dọ̀ wa òun náà ni wọ́n ní kí agbóyẹ̀wò ọ̀rọ̀ yìí náà sì rí aṣọ áfíìkì síbi kan lọ́jọ́ mi ọjọ́ rẹ ni wàyí lára ìbájẹ́lẹ̀ kejì ń tẹ̀yìn ayanjú kan lórí ìjòkó ṣùgbọ́n ọba tí ọlọ́run bá ní kárí ẹ̀sìn tí ẹ̀wọ̀n ò ti ṣe islam ní jama ó ṣe wá lójú kòkòrò ó ṣe wá lójú ẹ̀yìn ká máa bímọ ká máa pọ̀ sí ká máa rẹ̀ sí ẹ̀rù ó ṣe wá lójú ẹ̀yìn ẹ̀ ká máa bímọ ká máa pọ̀ sí ká máa rẹ̀ sí gbàtí àwọn èèyàn olóhun tí ọlọ́run ọba fún wọn ní ọrọ̀ ọlú wọn tí ọlọ́run tí wọn ò pín déédéé láwùjọ wọn tí wọ́n ń fi àbòsí ẹlòmílè ní dúkìá tí ọmọ nàìjíríà ó máa ná fún hundred years ẹ̀rù ó sì wà lọ́wọ́ nìkan bẹ́ẹ̀ lẹ́lùmí náà tó ní tó jọ ẹlùmí náà ní tó jọ àtàrà gan ní tó páwà kan lákà gbẹ́sẹ̀ ni nígbà tá a ti ṣe déédéé bí kúránì ṣe máa sọ ní suratul mi ìfẹ́ kó fi sọ́dọ̀ ọlọ́rọ̀ nìkan ẹ̀jẹ̀ kó generate ẹ̀ lórí gbogbo àwọn kí ni àwọn tí wọ́n jọ ń gbé nìyí ẹ̀rì ètò ọlọ́nu bàtà àrí yẹn ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan ní àwọn olórin lárúbáwá kọ́lá ẹni lamma tarakna al lamma tarakna al-huda bina naqamun wa jahalu adh-dhulmi tufanun nígbà tá a fi ìlànà ọlọ́run ọba sílẹ̀ tá a fi lólé ayé wa àwọn wóòfù àdánwò ó kàn yà á lù wa ni ìyẹn ni agbami àdánwò bàbá ti ń bọ́ nínú kan nìmí tó ń sẹ́ jáde láì bá wa jẹ́ bẹ́ẹ̀ inú tí agbọ́júbá lé ayé nípìnlẹ̀ lọ́dún bàbá wa ní jọ̀ǹjọ̀ǹ òun ni pé kéèyàn orí ọmọ kí ló yóò sì máa dùn ọmọ rẹ̀ ìbònú ni kèé sú wọn ṣùgbọ́n gbà balẹ̀ ayé débi àwa bá a dé tá a lò ó pẹ̀lú ìlànà ọlọ́run ẹni alógó àwọn ọ̀rọ̀ burúkú ni wá ń jáde lẹ́nu wá pé ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ lẹ́dẹ̀dẹ̀ àwọn èèyàn tí ń sọ ní kìí ṣe lẹ́dẹ̀dẹ̀ ti wà gbogbo àwọn ìtọ́lọ̀ wọn bábá fún wọn ó gbé arísìkì wọn wá látòdì ọ̀run ìkànnì àwọn àgbà fáńjẹ́ ọlọ́mbánifọ̀nù kẹwàá bá náà ولعله الإمام أبو عبد الله سفيان بن سعيد الثوري الكوفي التميمي ولم بارك ونكوه ولم يقل بان wípé àwọn ọmọ mi ti pọ̀ ju ọmọ mi yípọ̀ ọmọ tọ́lọ̀ yíya fún mi yípọ̀ wọ́n ní bàbá yẹn wá ní òkè èyí tí ó bá ṣe pé ìjẹ́ ẹ̀mú rẹ̀ ọrùn ọwọ́ ọlọ́run ọba lọ́wà mú ìyẹn wá jáde nù wọn ọlọ́run yẹn bá padà lọ ní ìdí ẹ̀ pé ìyẹn ò ṣeéṣe tó bá ti wá rí bẹ́ẹ̀ kí lọ́ńgàn bí mi nǹkan ọmọ rẹ pọ̀ sí ṣé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ àṣà burúkú ni àwọn tí wọ́n ṣe tán àti bàwùjọ wa jẹ́ gẹ́lẹ́sìsì òsì yìí kì í san ọmọ tọ́lọ́run ọba ń fún yìí pírọ́blẹ́mù yín òsì tó kọ́sì òsì fún yín ọmọ tọ́lọ̀ fún yín wá wàhálà yín bá dẹ̀ wá dáadáa ẹ̀ dìskọ́fà ẹ̀ pé n tó osi nínú ọmọ tọ́lọ̀ wọn bá ń fún yín èèyàn fẹ́ bí orí bí gan náà kátó sọ tọ́lọ̀ tó wá fún yàn ń gbé nípìnlẹ̀ dáa jù kan ọmọ wẹ́wẹ́ nínú ilé àwa o kọ́ni ọmọ wẹ́wẹ́ wọ́n nìsín ayé ara wọn jẹ́ débi ẹrù kálukú fẹ́ bí mọ́mọ́ bẹ́ẹ̀ sì ni ìmọ̀ bí sí ìmọ̀ rẹ̀ sí òun náà ló kò fa tí ìgbésí ayé ọmọ ẹ̀dọ́ nìyẹn fi máa ń lọ síwájú ìyẹn Islam fi ṣe wá lójú ẹ̀yìn ìwé ká máa bí mọ́ ká máa pọ̀ sí tàbá wọn náà hadith mọ́ Aqil ibn Yasar ọlọ́nkọba ni yọ́nu sí sàbí ànábì náà wọ́n ní jẹ́ arọ́jọ́lẹ̀ ìlànà nàbí sallallahu alayhi wa sallam faqal asabtu imra'atan fata asab wa jamalin wa innaha la kalid mo bá obìnrin kan pàdé tí mo fẹ́ fẹ́ ìdí òjì sí ọlọ́run obìnrin yìí ọlọ́run bá parí ọwọ́ àti ilá at the same time ó wá láti inú ìdílé tí ẹwọ́ mọ̀rọ̀mọ́ kọ àti tí wọ́n wà standard wọ́n àdílé tí wọ́n wà standard in terms of kíni o ìgbésí ayé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lakin na hala tenic onírú ànábì sùgbọ́n kò lè bímọ kò lè bóò ni yẹn tí wọ́n mọ̀ pé òmùdínà especially láyé ìgbà tí ò sí tẹ́sì láàtọ̀ pé wọ́n sí fábíwá wọn ibi tí wọ́n ti mọ̀ náà ni kó ṣe wípé ìyá tó ìdílé ibi tí wọ́n ti bí ọmọ nǹkan bóyá ìyá rẹ̀ bó ṣe pẹ́ńlé bàbá rẹ̀ tó kò bí jọmọ kan náà lọ àbí ńgbà bẹ́ẹ̀ ká tara àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó jóbìnrin ká tara wọn wò pé gbogbo wọn kò jẹ́ ní lọ́mọ ní ilé ọkọ ẹ̀ ó jẹ́ òṣèré tó ń ṣe ẹ́ ó jẹ jáde látara ìyá wọn náà tó ní làkínà halatẹ́lìd kò wo sẹ́wẹ̀ ní owó nkankan ṣùgbọ́n wàá ara jẹ́ òun a máa tara ìṣẹ̀lẹ̀ báyìí ẹ̀ discover pé nǹkan báyìí ló súnmọ́ kó ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá ní obìnrin márùn-ún ní ọmọ rẹ̀ tí kankan tàbí amọ́ nílé ọkọ jama èyí tó jẹ́lẹ̀ kẹfà ni wọ́n sì fẹ́ẹ́ fẹ́ ayé tara àsánà tí èso oògùn pé àwọn ọlọ́mọdé ń sọ pé bó ti ṣẹlẹ̀ sílé yìí ní ọ̀padà ṣẹlẹ̀ sílé yìí náà nítorí òun sọ fáànù lẹ́yìn ìyẹn pé latin nahala tẹ́lìd ó fẹ́ fẹ́ ṣùgbọ́n kò ní ìbímọ ṣé mo lè fẹ́ rí sí ọlọ́run lọ́wọ́ afa àtàtàwọ́jú ha kọ́lá láà ṣé mo lè fi sáyà ìrí ànábì ànábì nínú ọmọ àtàwọ àtàní àfanaha ó tún wá bá ànábì lẹ́lẹ́kejì ànábì tó sọ fún pé no má fẹ́ ẹ̀rù fúnmọ́ àtàwọ àtàní fanaha ó tún wá bá ànábì lẹ́lẹ́kẹta pé ṣé lè fẹ́ rú obìnrin bẹ́ẹ̀ ànábì ni wọ́n má fẹ́ ẹ̀rù nígbà wá dẹ́lẹ́kẹta yẹn làǹnábì wá sọ wípé ẹ̀ tàzàwọ́jú الودود الولودة تزوجوا الودود الولودة ètò bí àdísì tá a máa ń kà tó gbajúmọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà náà bàbá wa nílẹ̀ káàrọ̀ jírí ń jẹun táwọn náà fi sínú wàsíkà ẹlẹ́rẹ̀gbẹ̀ ẹ wàsíkà tá a fi máa ń sàkíngọ̀ ẹ bá dé sí ẹ ń bẹ̀ kò tàṣà wọ̀ ju wàlúwàlúdà lùwàdúdà so wípé anábì sallallahu alaihi wasallam ó ní ẹ ìyàwó tó fẹ́ràn yín tó nífẹ̀ẹ́ yín àìsógun fẹ́ àwọn tàbá yìí sáyẹ tàbá fẹ́ ní kíní kan wọ́n níra ní owó lọ àwọn tàbá fojú fẹ́ wọ́n níra ní owó lọ tógun bá ti wálẹ̀ ọ̀tá bẹ̀rẹ̀ láàrin yín náà orógùn àmọ́ sunkún kálùgbọ̀n ní bẹ́ẹ̀ díẹ̀ tó bá yàwó náà ṣeré lọ yóò tẹ́ra fùlọ̀ yóò fi òun dìgbọ́ gidi ra yín pọ̀ lágídí yóò tún lọ owó mọ bá tiẹ̀ lọ. sanabi ní tàṣà wájú ìwọ̀dúwìdà ẹ máa fẹ́ni tó nífẹ̀ẹ́ yín tẹ́yìn náà nífẹ̀ẹ́ ẹ̀rọ mo fẹ́ fọ́mọ yìí kó torí tọrùn ìyẹn lọ́wọ́ gba tiẹ̀ ọlọ́sàá fẹ̀yìntì láti òmìnira káyìí fẹ́ni tó nífẹ̀ẹ́ ìlànfààní pé ẹ̀sìn lọ́kọláya ẹ́ bí kò láti sọ lọ sórọ́ tó Rome ọlọ́nà aṣọ yín pọ̀ torí nǹkan mìíràn kó lè bá wà láàrin al-mawaddatu wa rahma ìfẹ́ àti àánú ẹ̀rì wa sakina àti ìfàyàbalẹ̀ sórí ní hadith yìí anábì ní tasawwaju alwaluda ẹ máa fẹ́ni tí ó nífẹ̀ẹ́ yín alwaluda ẹni tó lè bímọ fún yín فإني مكاثر بكم الهمنا يوم القيامة وفي رواية فإني مباه بكم الأنبياء يوم القيامة أنا بني ما في people ما في proud ما في سيانا تبعد جوجد القيامة سولة ترى إسلام في كما بما كما بسي كما رسي حديث من بين سنن الإمام أبي داود والنسائي وقرجه والحاكم رحمة البيهقي رحمة الله عليه والحديث حديث حسن بل سد لنا الإسلام أيها الإخوة بارك الله فينا وفيكم كل طريق يودي إلى تكليل ماذا النفي كتبطل gbogbo ọ̀nà tí ó lè ṣokùnfà kéèyàn lóòrùn ní sàbíàmọ́ láyé ẹ́ ìsìláàmù blọ́ọ̀kù ẹ̀ fún wa pé ká má tíráyẹ̀ e, ká má sí ẹgbẹ́ bá ṣe nínú hadithi Sa'd ibn Waqqas Abu Ishaq al-Fazari radiyallahu ta'ala anhu arda ọlọ́nkú bá ní yọ́nù sí sàbí annabi náà Abu Ishaq ẹ̀ Sa'd ibn Abi Waqqas hadul mubashirin bil janna inú ọmọ ẹwà àkọ́kọ́ èèyàn tí ó kọ wá janna lẹ́yìn àwọn annabi ọlọ́m jama Sa'd ibn Abi Waqqas ó jẹ́ kan nù Abu Ishaq al inú hadithi rẹ̀ ó ní لقد رد رسول الله صلى الله عليه وسلم على عثمان بن مفعون sàbí ànábì kan tó pàtàkì àgbàlagbà bàbá náà wọ́n porúkọ rẹ̀ ní Uthman ibn Maf'un sàbí yìí ni ànábì ọfà rẹ̀ dàtí n tó béèrè lọ́dọ̀ ànábì ànábì dá padà fún kò fún kò fẹ́ bẹ́ẹ̀ kò fún ní yọ̀ǹdẹ̀ ìyẹn ni Sa'd ibn Abi Waqqas ń zọ bí bó ti fẹ́ ṣe ànábì kọ̀ fún kó má ṣe kí ni nǹkan náà òun náà ni atabatul gbọ́dọ̀ gbé ní atabatul jama òun náà ni kéèyàn lóhun òní bímọ láyé ìyẹn ni sáàdù bí nàbí wa kọ́ ló wá ń sọ nínú ọ̀rọ̀ ìbáyìí pé wàláwù áfínà láhùn fi yìí wàláwù áfínà láhùn fi yìí tó wáyé pé ànábì bá yọ̀ǹda fún Usman ibn Mas'ud bí ó sì fẹ́ bímọ láyé pé ó wà òkè bẹ́ẹ̀ má bímọ àà ó ní làtàsọ ìnà sáàdù bí nàbí wa kọ́ ó láwọn tá a jẹ́ sáàbí ànábì tó kù àwọn náà tẹra wa lọ́dà kí ni tí wọ́n tẹra wọn lọ́dà ìnáà ni fọ́kúrú pa rẹ̀ tí wọ́n bá ti ṣe ewúrẹ́ kò lọ́mọ láyé wọn ní yọ́nà yàtọ̀ sí ìtò bá ti bí tẹ́lẹ̀ àbí ìdí òbá ti bí kò sọmọ mọ́ ni torí pé tí èdè ọmọ etí ń pòdúsì rẹ̀ náà ló ti bàjẹ́ ni yẹn ni wọ́n máa ń ṣe fún abọ́bakú lórí ọ̀wọ́ ń gbọ̀ngbọ̀n bàbá fẹ́ bu pọ̀ mọ́ bàbá fẹ́ ṣe pọ̀ mọ́ bá ń gbọ̀ bàbá jáde láyé ó ti tẹ̀ lọ́dọ̀ láti kékeré wọn ò ní sábíamọ́ <laughs> tọ́lá mọ̀ pé tí eh, abọ́bakú bá ń sa bí amọ́ kò nígbà kan bo ọmọ rẹ̀ nígbà kan bo bàbá rẹ̀ mọ́ bá mọ̀ láàyè sánà fẹ́ ṣe láàyè bókè kaná bókè yìí yóò fi jàǹdí ọkú bàbá rẹ̀ ìwọ́n gbà pé pé abọ́bakú rèé nígbà tí ògùn lọ́mọ láyé ẹni tó ti tẹ̀ lọ́dà láti kékeré. so ṣáàdù bí adé wa kọ́ tó ní làwọn àtúnà láhùn fi hì tó bá yẹ pé ànábì bá pa méjì ẹ̀ kó mọ practice àìlélọ́ ọmọ láyé ni ó ní làkùtà sọ iná níbi táwọn fẹ́ràn ká mọ jọ́sìn fọlọ́ torí pé òtún bímọ rèé yóò mọ fa àwọn responsibility kan tí ò ní jẹ́ yàn ráyè mójútó ìjọsìn bó ṣe tó àti bó yẹ ó ní láti ìnà àwa gan ò bá ṣe kí ni o àbá tẹra wa lọ́dà táwa náà ní bímọ gbogbo bí Usman ibn Affan bó ṣe ṣe ní gbogbo wa anábì kan fún wa وكذلك نهانا عن الإجهاد وإسقاط الحمل وقتل الأولاد ووأد البنات بين إسلام سيلي وسوى كما سي أبوشان لا ترى إذا ما لا ينام من سيء أبي كلبا ها ها kódà kó so oyún sínà lọ ní ẹ́ oyún sínà ni oyún ọmọ àlè ni ìsìláàmù wẹ̀ encourage kọ́ lọ pa ọmọ yẹn nínú oyún ọ́bì náà ni ó ti délẹ̀ ó ti délẹ̀ náà nù ẹ̀kọ́ pa òsì ń bẹ̀ kódà kan rí ipò ọmọ kan ẹ kóyún ti dé sínú rẹ̀ ẹ̀rọ pa ẹ̀kọ́ bí ọmọ náà ni ẹlẹ́mọ̀ mọ bàbá rẹ̀ ìtàtọ́lọ̀ lọ́mọ ó gbà wá sáyé nù ṣùgbọ́n tọ́mọ lè dín kò bá dáyé nígbà bá ṣe ń tí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí gbogbo ìgbà ń sọ yìí pèrè à ń borí ẹ̀yìn ara ẹ̀ pé ọ̀rọ̀ ti síwájú ni sọ́rọ̀ tí mo ń sọ ń kílẹ̀ ìsìláàmù sọ wá lójú ẹ̀yìn kaduna ó kọ̀ fún wa ká máa wọ́nà tí ọmọ òfin ní wá sáyé pẹ̀lú láti rí ká sí àbọ́ṣàn ni àbí ká máa bu ọmọ mọ́lẹ̀ ni bó ṣe gbajúmọ̀ ní àṣà àwọn lárúbáwá ní jọ̀njọ́n ẹ̀rì ọlọ́ni wala taqtulu awladakum min imlaqin ọlọ́ni ẹ má pa àwọn ọmọ yín min imlaqin látara òsì tó ti jòkó tì yín òsì wà nílẹ̀ ọ̀rẹ́dì kọ̀nfàmù ni lóòótọ́ òsì ti dé ọ̀rọ̀ pa ń fi ẹ́ òsì kọ́ kálukú ló mọ òsì ti ń bá yí ọ̀bọ ń bẹ́ẹ̀ ọlọ́ni wala taqtulu awladakum min imlaqin ẹ má pa àwọn ọmọ yín látara òsì tí ń bẹ nílẹ̀ tẹ́ ń bá yìí ẹjú bí wọn ẹjú bí wọn dáná ẹbí wọn náà ẹ bá ti lóyún wọn ẹbí wọn ọ̀pọ̀lọpọ̀ ìyá ọ̀pọ̀lọpọ̀ bàbá òsì ni wọ́n ẹbí wọn náà tí wọn náà fi dàgbàdé bí ọ̀dàgbàdé yìí ẹ ti lóyún mí náà ẹ má wulẹ̀ àbọ̀tì ẹ̀ that is ẹbí ńlọ́lọ́mbà lọ́mọ yẹn ní oúnjẹ dáadáa yọ padà jẹ nínú ayé mi ọlọ́run abá mọ́ sọ fún wọn pé wala taqtulu awladakum khashyata imlakin kama chapter seventeen verse one ọlọ́run ní wàlá taqtulu awladakum khashyata imlakin ọlọ́run ní ẹ má pa àwọn ọmọ yín torí pé ń bẹ̀rù òṣì òṣì ò tí ì sí ṣùgbọ́n ń bẹ̀rù ni àwọn mí ń bẹ wọ́n máa bẹ̀rù òṣì ni òṣì ò tí ì sílẹ̀ ìyẹn ló máa ń fàdé bá dọ́dọ̀ àwọn olówó mi ẹni tó tó tán ní kọ́ ka iye ọmọ tó bí èyí sọ pé bímọ two hundred ṣùgbọ́n tó bá dénú ilé rẹ̀ ẹ̀ ní bájọ ọmọ méjì lọ kàkí kọ́lọ̀ bá fún ní ọmọ hundred kò kó wàhálà bá ṣùgbọ́n bá délé rẹ̀ ẹ̀ ní ríjọ ọmọ méjì lọ àtajá kan adẹ̀kọ́ ilé gbáhara gbáhara tó fẹ́ lè gba 100 èèyàn àwọn nù ẹ̀hẹ́ ọlọ́run ni wala taqtulu awladakum khashyata imlakin ẹ má ọmọ yín torí pé ń fi ẹ òsì àwọn tí ò fi ẹ òsì tó sì ti gbó ọlọ́run bó sì bá ń bẹ ńlẹ̀ òun ni pé tán bá bí ọmọbìnrin wọ́n rí pé liability ló jẹ́ kò ní dáadáa kan tó fẹ́ ṣe fóòdì kọjá kí ni ẹ̀ka mọ́ spend ilé lórí náà at the end i end ọ̀rọ̀ ẹ̀ sí kitchen tí ó ti mọ̀ sí oúnjẹ fọkàn so wọ́n bí nǹkan ẹni bá jẹ́ obìnrin rèé tí ò bá ṣèṣì òbí yẹn sábà jèrè ẹ̀ ṣùgbọ́n kùnrin àwọn máa ran níṣẹ́ tó lágbára gbogbo bá dẹ̀ fẹ́ kólu àwọn ọkùnrin náà wọ́n fàyà dá torí ẹ̀ tán bá bí ọmọbìnrin jọ náà

yóò mọ̀ wá fara pamọ́ fáwọn èèyàn kan mọ̀ bá mọ̀ bí òun ló bí obìnrin níjọ́ ọmọ bá bí obìnrin lọ́dọ̀ wọn ń jọun ìbànújẹ́ ńlá ni pé kí ni ìyàwó ẹ̀ bí obìnrin á ah, ọ̀rẹ́ èèyàn kí èèyàn obìnrin ìyàwó ẹ̀ wá bí obìnrin ìwọ náà bí ẹ̀rù ọlọ́run yóò mọ̀ wá fara pamọ́ fáwọn èèyàn yóò mọ̀ wá gbọ́rọ̀ ẹ̀ lọ sọ́dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan pé ayọ̀mùsíkò hó aláhù ni amíyàbùsù hó fi tùrọ́ọ̀bì ẹ dákun ìwé ni kí n múnú méjèèjì ṣé kí n lọ bu ọmọ yìí mọ́lẹ̀ ni lépò lòó lọ́mọ bébù kí n bò mọ́lẹ̀ kẹ́nìkan kan má bàa mọ̀ pé mo lọ́mọbìnrin láyé àbí kí n gbà á bẹ̀ pẹ̀lú ìtìjú kí n máa jẹ́ bàbá obìnrin kálẹ̀ máa fi mí ṣe yẹ̀yẹ́ káàkiri owó lẹ́ ẹ̀dá kan owó lẹ́ fẹ́ advice nínú ẹ̀ ọlọ́run fa àmọ́ yàkùnmọ́ kò sí ìtí wọ́n fún ẹ lọ́pṣọ̀n mi méjèèjì tó dáa ìdájọ́ burúkú méjèèjì kẹ́ gbóbìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ kójúmọ́ tì yín ìdájọ́ ọbú ni àbí ìtọ́ bá sọ fún wọn pé kọ́ lọ bó mọ́lẹ̀ ìdájọ́ ọbú ni olóòótọ́ jẹ́ ọkàn ìyẹn kàdáwọn sórọ̀tù at-Takwir Quran chapter eighty one verse nine ọlọ́ni wa isa al-mawhudatu zuhilati bi ayyi dhanbin qutla ọlọ́ni ẹran tí ọjọ́ tí àwọn ọmọ tẹ bò mọ́lẹ̀ àwọn ọmọ tẹ pa ǹjẹ́ tí wọ́n mọ̀ béèrè lọ́wọ́ yín pé kí lẹ́sìn àwọn tẹ fi pa wọn gbogbo ìyá sẹ́yìn sẹ́yìn àǹtí sẹ́yìn sẹ́yìn ẹ̀hẹ́ gbogbo oyún tó ọsẹ́ pátá àwọn ọmọ yìí dènà díẹ̀ níwájú ọlọ́run yàtọ̀ sáwọn ọ̀ràn ní ìtọ́ ọba ọ̀ràn kan tó nìyí náà ìkílọ̀sẹ̀ táwọn sí ọ tó fi pa wọn bí ìyá tiẹ̀ bá pa wọn ìwúra yìí ṣe ń dọ́ǹde lẹ́yìn tòkí làwọn wá ṣe fún ọdún ọ̀fi pa wa ẹ̀rì bọ́ọ̀lù ànábì sallallahu alaihi wasallam kátó lọ lórí ìjọba ẹ̀rì ǹjẹ́ gbogbo ọmọ tí wọ́n bá bò mọ́lẹ̀ náà ṣé gbogbo ọmọ tó bá ta'ala fi surati at-takwir bó ṣe wà nù suratu Takwir Quran chapter eighty one verse nine ìbéèrè mi yẹn lọ́dọ̀ ẹ̀yin ara ẹ̀pẹ́ àmìlá àbíbọ̀ ẹ̀kọ́ náà ẹ sọ̀rọ̀ náà náà kílẹ̀ rí rẹ̀ barakallahu fika faddal wọ́n sọ̀rọ̀ lọ́ọ̀ à ah, barakallahu fika ẹ̀rí gbọ́nà wọn lọ́wọ́ bá tó ní wa izal mawhudatu suhilat bí ayé fẹ́ndín kọ́tìlá tọ́nà tí ọjọ́ tó yẹ pé àwọn ọmọ tí a bù mọ́lẹ̀ wọ́n fi kí ni o wọ́n máa bèèrè lọ́dọ̀ àyà wọn tí wọ́n bù wọ́n mọ́lẹ̀ àwọn òbí wọn tí wọ́n bù wọ́n mọ́lẹ̀ láàyè wípé kí lọ́sẹ̀ ta sí tẹ́fù pa wa ọmọ òmù bó ṣe wá nì ẹ́ ọlọ́run jẹ́nà aláìsí ẹ̀ lórí pé gbogbo ọmọ dánbò mọ́lẹ̀ ni but ànábì ló tún fún kankan yé wa pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe gbogbo ọmọ náà gẹ́gẹ́ bọ́mọ ya wá ṣe sọ wípé kì í ṣe gbogbo ọmọ o òun náà ni ó ṣe kíni o ni yóò béèrè lọ́wọ́ ìyá rẹ̀ wípé kí lẹ́sẹ̀ tí òun ṣẹ̀ tí a fi bọ̀ mọ́lẹ̀ ẹ̀rù kí lọ́fà wípé ń bọ̀ ní àwọn ọmọ tó wípé ọmọ tá a bò mọ́lẹ̀ àti ìyá tó bò mọ́lẹ̀ ọmọ náà méjèèjì ọmọ náà ní ọmọ azọ́fọ́ ọmọ náà pé wá ìfúgbó mọ́lẹ̀ ìyẹn ti kọjá ẹgbẹ́ bọ́rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní alwahidatu walmawhudatu finnar ẹni bomi mọ́lẹ̀ àtọmọta bò mọ́lẹ̀ lóbìnrin iná náà méjèèjì jọ lọ kí ló wá fà yìí tá a mọ̀ ní pé ẹni bomi mọ́lẹ̀ láàyè òun ló yọ̀ dájú èèyàn ẹni tá a wá bò mọ́lẹ̀ bóun ti ẹ ṣe jẹ́ kí lẹ́sẹ̀ tó ń tó sẹ́yìn olùgbà bá mi kálọ̀ ẹ̀yìn jẹmọ́ àti ìgbókò lọ lóòrò àìtí ìbébí tá ń lọ́gbọ̀n alẹ́ mọ́rọ̀ ọbọ̀ wà lápò bóyá bẹ̀rẹ̀ là parí ọ̀rọ̀ wa sí lásàlẹ̀ insha allah. àwọn fa mọ́ bọ́ fọ̀rọ̀ ni wọ́n fa mọ́ra wọn lọ́wọ́ púpọ̀ kí ọmọ tí ò ti bàlágà kìnnìkan kìnnìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abájọ Khadiru alayhi salam tó pa nígbà tí wọ́n àti Musa jọ sí ìrìn àjò ẹ̀rù tọ́lá ọba sọ́nà Suratul Kahf Quran chapter 18 tọ́lá ní Khadiru àti Musa àwọn méjèèjì jọ ń lọ ọba bá ọmọ kéèkéé tí wọ́n ń ṣeré ó bá mú ọmọ kékeré kan ní ọmọ yẹn nì tó bá pa ẹ̀rù Musa ní aqtalta nafsan zakiyyatan bighayri nafsin ah èyí wọ́n dáhùn ọ̀pá ọmọ tí ò ṣe pé ti dàgbà ọmọ kékeré ẹ̀mí jòjòló ẹ̀mí tútù tí ò ṣe kí ni o tí ò tún dẹ́sẹ̀ rí tí ó dẹ́sẹ̀ pé náà pààyàn lọ fipá ìwé tó ṣe yìí ilé ìtún lágbára púpọ̀ tí kádìrì sọ fún pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ nígbà tán ní ọfẹ́ bá mi ṣe ìrìn àjò láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi mo sì ní gbogbo tí ọba rí sí ń ṣe má béèrè ìbéèrè lọ́wọ́ mi pé wáì tí mo fi ṣe o ó wá ní wàhálà tó kóra rẹ sí ìyẹn ni question ẹlẹ́kìnlẹ́ ẹlẹ́kìnjì kí kádùn tó wá pàfọ́ọ̀mù wọ́n wa ẹlẹ́kẹta eleketa wá dorí ẹlẹ́kẹta wọ́n bàbá wá sí máa sọ nílẹ̀ Yorùbá gbẹ́kẹ̀ní kúsù ẹ̀kẹ́jì kúsù ẹ̀kẹta jẹ́ǹjẹ́ tán ìyẹn náà fi wá ṣe pé rẹ̀ mú sa ibi ọlọ́run ní ọkẹ́kọ̀ọ́ dé lọ́dọ̀ mi náà ìwàhálà rẹ̀ yìí fẹ́ pọ̀ mo ní ọmọ béèrè question gangan mo ṣe àkọ́kọ́ ọ question mi mo ṣe ẹlẹ́kẹ̀jì ọ mo náà tún àlọ́bì kankan mọ́ ibi náà ní sọ kìí ní wa ọ wà lọ tán lọ́mọ wa lọ pàdé lórí burúkú kan tó pàfọ́ọ̀mù wọ́ndà ní tó fà á tí mo fi ṣe yẹn ṣàlàyé ẹ̀fún torí pé nǹkan ó rí fa asábàbù ìyá ni ṣùnú bá tọ́lá àjàbẹ̀ tó ẹ̀ bá ti mọ tó ṣokùnfà nǹkan ìwọ̀nba láàmú ìyanu ha so alákọ̀ọ́kọ́ ní tí mo torí ẹ̀ ṣe ni ẹlẹ́kẹ̀jì ní tí mo torí ẹ̀ ṣe ni ẹlẹ́kẹ̀ta ní tí mo torí ẹ̀ ṣe ni so ẹlẹ́kẹ̀jì ni kò nẹ́nu ni ó wá ní sọ ọ̀rọ̀ ah téèyàn bá ipá ni àti ìyá rẹ̀ àti ó fi kẹsì ní a láti tọ́ra tó ń bá ti dórí burúkú tiẹ̀ lọ. ẹ́ pé pé nìkan ló sórí ibu o dota ju kókó ẹ̀yà rẹ̀ àti bàbá rẹ̀ lọ. wàláì typical example ẹ̀ ndo bẹ́ẹ̀ ní ògbésí ayé tá ń lò lásìkò yìí. wọ́n tó pé bàbá ni tamutunna illa wa antum muslimun kan náà fi lẹ́kṣọ̀ kan lágbo ní فاليهود والنصارى ليسوا بماذا؟ ليسوا بكفار. ما يوري أن نظرا ليس كفر. بعد أن قال الله تبارك وتعالى لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة تبا لك وتأسا لك. أو أي لا نكاي يا الله سيكي سيكي يا الله سيكي يا الله اليهود والنصارى ليس بكفار هذا كفر دي ما سوى <laughs> المهم nígbà bí òun dà sínú ìsìláàmù ìsìláàmù náà ni bàbá àti ìyá ń ṣe ọmọ dàgbà tán lórí pé òun gbàgbà kò kí ọ̀fà tá dà ó bá sì kíni ó ṣe rí dà ẹgbẹ́ bọ́lá bàbá yìí sọ́nà Quran chapter two suratu al-Baqarah ayah two hundred and ọ̀rọ̀ ni la yazaluna yuqatilunakum hatta yaruddukum an dinikum in istata'u faman yartad minkum an dinihi habitat a'maluhum fi dunya wal akhirah wa ulaika ashabun nari hum fiha khalidun everlasting ìdájọ́ ọlọ́run to le to sí tí ọba ní ìsìlámù tẹ́lẹ̀ tó lóhun ìṣúná tó bá ìjábọ́ bá ní tó kú bá ní nne, kú sínú orí burúkú ayérayé ni. ṣé àbálẹ̀ àbábẹ̀ wọn bí ọmọ nínú ibi tan n'a sọ̀kádìrì ní tọ́wọ́ yìí bá dàgbà yóò sọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ dé lórí burúkú dáṣọ ẹ̀ kó mọ bá tiẹ̀ lọ kó jẹ́ méjèèjì rẹ̀ ayé sáyé òun nìkan kọ́ lọmọ tí wọ́n bì bí n bá bẹ́ẹ̀ tiẹ̀ lọ ní ọlọ́run fún ọlọ́mọ mi tí ó sáǹfààní ọ̀rọ̀bọ́n ń bá mi kálọ̀ jọ̀mọ́ náà kí la bá débi gbogbo eléyìí jọ̀mọ́ òun náà ni wípé Islam ó sì wá lójú ọ̀yẹ̀ ká máa fi kíni o kí a máa bímọ tọ́ àti wá bímọ báyìí ẹ̀yìn àti bímọ báyìí àbí ọ̀pọ̀lọpọ̀ wa náà la sábíyamọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ń gbọ́ mi sí ìdí náà lọ́lọ́ ní kí ẹ sábíyamọ́ ọ̀rọ̀ ọmọ bíbí sì lórí ńláńlá ni lọ́dọ̀ ọlọ́m ọ̀pọ̀lọpọ̀ kan nìyẹn mọ àǹfààní ẹ̀ ọ̀rọ̀ tó kọjá pé àdúrà mi gbà rárá o owó ọlọ́run kò fún ọlọ́mọ nìyẹn tó máa dúrà ṣe ju ọlọ́run fún ọlọ́mọ ńlẹ̀ àwọn yìí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tọ́lọ́run bá salam nínú kéye orí ayé lò láyé kò Sulaiman táyé òfin parẹ́ kò ní sí Sulaimanu ọmọ Dáúdà ni tàbí David àti Solomonu Solomonu ni ọmọ David ń bá bẹ́ẹ̀ ọlátọ́lọ̀ ń fún Sulaiman ó jù wípé fún bàbá rẹ̀ Dáúdà nà ọlọ́run Sulaiman débi pé ẹ̀dá kò lè lórú ọlátọ́lọ̀ mọ́láyé táyé òfin kanlẹ̀ is the president of America North France Scotland Austria kò sólórí ilé ayé tó lè rú ẹlù ọba tí ń sayé tí ò ní ráìfà ẹni bá fẹ́ dẹ́rú ẹ̀wò yóò sẹ̀sìn ìyàtọ̀ sí irú àyè tí wọ́n bá yín ẹ̀rí wọn àgbà Trump nígbẹ̀yìn wọn dójú ti wà bí bàbá wọn dójú ti la ilaha illallah ilé àti ọgbọ́n náà bẹ̀rẹ̀ ayẹ̀rì kó mọ̀ sọ pé òun yọ nípo mọ́ ìyá wèrè ọjọ́ tó rí ẹ̀wò ẹni tó gbà àwọn àlùjọ̀nù ayé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kọ́sítọ́dì ẹ̀ ni wọ́n wà tọ́lọ́ wọn bá fún un ní kápá kó kálùjọ̀nù sábẹ́ bẹ́ẹ̀ tó bá ránṣẹ́ tí ò jẹ́ kó bí kó nà nà kùnà kó dé dálẹ̀ àbẹ̀rà yóò gbogbo àwọn rọ́ọ̀gbẹ̀nú náà <laughs> làwọn máa ń rí náà máa ń bẹ̀rù <laughs> àjọ nílẹ̀ yìí ń bẹ̀rù bẹ́ẹ̀ ránṣẹ́ kíṣẹ́ nì lọ́dọ̀ Sulaiman náà irinṣẹ́ bíi katapila ní ti ń lò wọ́n lòkulò níjọ́ tí ó jáde láyé gan ẹ́ àwọn àlùjọ̀nú ṣiṣẹ́ bíi akúra fún ni nínú oko tí Sulaiman náà fẹ̀ kẹ́lé pọ̀pá báyìí tí ń supervise pé wọ́n ṣiṣẹ́ àbọ̀n ṣiṣẹ́ yàrá wọ́n ṣiṣẹ́ bíi akúra lọ wọ́n lè roko láti bíbá ìṣ pọ̀pá tí Sulemana gbẹnu lé ibẹ̀ náà ló kú sí àwọn àlùjọ ní òsìmọ̀ kó ti kú pọ̀pá yìí ò dẹ̀ wú ọ̀ntìgbà tí ikán tó wá jẹ igi yẹn ni pọ̀pá yẹn tó wá wó lulẹ̀ bí ó wó lulẹ̀ náà wá rí pé akọni ti lọ kálukú wọn náà bá fọ́n dàgbé kálukú túká ìdí ó lọ lóyún ìdí ó lọ lówà ìdí ó South Africa ìdí ó lọ India ìdí ó lọ Zimbabwe bá ti fọ́n káàkiri ayé nu. ọlọ́ni mọ̀ dáláhùn àlàmú òtí ladá bàtúlọ̀ àrùdẹ́ta kùlùmọ̀ nsàtà ọlọ́run ní kò sí tó jáwọ́ àlìjẹ̀ ló mọ̀ pé Sùlẹ̀mánà ti kú ikán tó jẹ́ pọ̀pá rẹ̀ tó fi ṣubú lulẹ̀ nàánà tó mọ̀ pé ó ti kú kí ló lọ́wọ́ fẹ́ ló ń bẹ̀ ni pé tó bá ipá àwọn àlìjẹ̀ ló bá mọ kọ̀kọ̀ lọ́pọ̀lọpọ̀ yín sọ́mọ́ rò pé wọ́n mọ kọ̀kọ̀ wọn bá ti mọ̀ pé Sùlẹ̀mánà ti kú tipẹ́ ẹni bá jẹ̀rì àgbẹ̀ ni ó mọ̀ pé tíbi bá wà nílẹ̀ báyìí kó tó di pé ikán wà síbẹ̀ wá jẹ́ kì í sọ̀rọ̀ jọ méjì jọ mẹ́ta jọ mẹ́rin kódà kì í sọ̀rọ̀ oṣù kan gbà mí tó náà kí ọba ti kú tipẹ́ mùjísà kan kàrámà kan lọ́lọ́run tó fi yẹ ṣe fún Sulaimana abálẹ̀ àbábọ̀ ká máa gbogbo lọ ní inú ọlọ́run pẹ́ Sulaimana láyé jama ẹyọ kan tọ́lọ̀ yọ kúrò lọ́rọ̀ ẹ̀ náà lọ́mọ ó níyàwó tí ò less than ninety ìwáyà mi gbé wá pé hundred níyàwó ẹ̀ kò lọ́mọ láyé ju ẹyọ kan lọ ìyàwó kan náà ló bímọ fún ìyàwó tó bímọ fún náà bímọ lẹ́ẹ̀mejì ìkúnlẹ̀ kan náà ló bí ìkúnlẹ̀ ẹyọ kan yẹn náà á fọ ara yẹn ní kó complete níyàn ọlọ́run fọmọ sàdánwò fún yẹ́lá náà bí sọ́nà súnà ní ìmáàmì àbídáwà súnà ní ìmáàmì nasáhì alábìnrin tó wáyé pé ń gbà Sùlẹ̀mánà tó fẹ́ sọ̀rọ̀ pé gbogbo ìyàwó yìí ni ó bímọ fún ẹ́ òun bá wọn láṣepọ̀ yọ kan náà wọ́n sì bímọ ọkùnrin fún táwọn ọmọkùnrin yẹn bá wá dàgbà tán òun gbẹ̀sìn fún wọn wọ́n fi jí sí ọlọ́run káàkiri ayé mọ̀lẹ́kà tó wà lẹ́gbẹ̀rẹ́ ní kó sọ insha Allah Sùlẹ̀mánà sọ insha Allah kìí sì sí kí ni o anil inad látara kó sorí kunkun ó gbàgbé kama fi riwaya fi inda imam al-bayyaki qala fa nasiya wọ́n ní sílẹ̀ ìmọ̀nà gbàgbé láti sọ insha Allah ọ̀pọ̀ mbẹ́ ọlọ́gbọ́nà ẹ̀bùrú yọ sí ọlọ́mọgbọ́nà ẹ̀bùrú yọ sí wa láìda bí àwọn ṣe pọ̀ tó ọlọ́run fún ọlọ́mọ ṣùgbọ́n ọlọ́run fún ní dúkìá lé ayé so ọmọ bíbí ni àánú ni láti ọ̀dọ̀ ọlọ́run alimami muhammad ibn salamata amiru min umara il mu'minina fil hadith yàwó seventeen bàbá yẹn ní tẹ kú láyé kò lọ́mọ so kéèyàn oníyàwó kó bímọ special favour lọ́dọ̀ ọlọ́run ni tọ́ ẹ̀yin pẹ́ wà ládùúgbò ẹ̀yin náà ti bímọ ẹ kú ìwọ ọmọ o àwọn ẹlẹ́ bí tó ti dàgbà náà ọlọ́mọsálẹ́ fún wọn lálùbáríkà o ẹ tọ́ àwa tí a sì wà lẹ́nu ẹ̀ fáwa náà fẹ́ fẹ́ àbáwa náà fẹ́ bímọ ọlọ́mọsálẹ́ fáwa náà lọ́mọ ọdùnnú bí bàbá tí wàá bímọ tán ìsọbẹ̀rẹ̀ náà nù àbí ta ló wù láyé rẹ̀ kó ṣe kíni kó ṣe ìyàwó kó mọ̀ lọ́mọ ẹni ṣéyàn tó wà nọ́mà ètò wà nọ́mà látògbó ayé àwọn babalábá wa níjọ́ òun ni ká ṣe ìyàwó tó ká máa ṣe kíni ká máa retí ọmọ ìfàtí yóò bá ń ṣe ìyàwó gan àdúrà ìyàwó bírú yóò bí gba yóò bí kinní kan àdúrà yẹn ni ó pọ̀jù tí wọ́n mọ̀ ṣẹ́gun ìyàwó ò ní mẹ ní òtúmọ̀ ẹ̀ kò ní pé ìyàwó kan ní máa jẹun sí lọ́rùn lásán ọlọ́run ṣe ládùúgbò ọmọ fún yín bó ṣe rí nù ẹ̀rì tábáwá bí ọmọ èyí tọ́jú ọmọ hàn èyí tó jẹ́ ojúṣe èyí tó jẹ́ ojúṣe tí Islam fẹ́ kí wá sí fún ọmọ ó dọwọ́ wa tí a bí ọmọ láti ṣe é ó dọwọ́ wa láti ṣe bí a bá mọ̀ bí a bá nílò ṣe ojúṣe nì má wulẹ̀ bímọ láyé kábímọ láyé sọ̀ràn yàn ẹni tí ò bí kò níyà kan tí ó jẹ níwájú ọlọ́run ṣùgbọ́n ká bí zina lọ́lọ́run pé ẹ̀sọ́ ni fún wa láyé ẹ̀sọ́ tó ju aṣọ lọ ni inú gbogbo eré tọ́lọ̀ máa ń ṣe fẹ́ dàláyé bá dàlí ìmọ̀ ẹni bìlá wọ́n sí hati wọ́n farad lẹ́yìn pé èèyàn jẹ́ mùmínì ó gbọ́ lọ́n gbọ́ ọlọ́run fún lálàáfíà nínú ara rẹ̀ ọlọ́run fún ní fọkàn rẹ̀ balẹ̀ orí ẹlẹ́kẹ̀rin tọ́lọ̀ mọ́ ń fún ìyàláyé tó tóbi jù òun náà lórí ọmọ owó ni ó yà fọ́lù ẹ̀ kì í ṣe pọ́ ọmọ ní òṣèké ni o ẹ ọmọ ní ìmọ̀ tẹ̀lé owó yẹlẹ́ mọ̀ gbọ́n lọ Yorùbá wa ní ẹ ẹ àtìpé ọmọ borí owó ẹ ọgbọ́n ẹ̀gbọ́n wa kan jẹ́ ẹ̀gbọ́n wa kan jẹ́ bẹ́ẹ̀ <laughs> àwọn agboolé kan náà ń jẹ́ bẹ́ẹ̀ wàláì orí kíkó wọn ìsọ̀rọ̀ ọmọ borí owó abẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ni ọmọ ju owó lọ nígbà yóò ti aṣọ ogun ẹ̀dínwó yanga ẹ̀ wọn lórí owó rọmọ rà agbọ́kọ́wó ló ní ṣùgbọ́kọ̀ wa mọ̀ olówó sì ní rọmọ rà lóòótọ́ àfi yóò bá lókù bá sì ra kò tí rọmọ náà ní lẹ́ran ẹ̀pẹ́ ní òmò orílẹ̀ wàhálà rẹ̀ náà ní tọ́ra sọmọ wa nìyẹn wa ní jọba olówó orí ọmọ bí ti wù wọn gbogbo títí ń bẹ ẹ eh, private jet bó ṣe tóbi kó tó kàǹkà lójú gbogbo wa nì aráwọ̀ èèyàn ti ń bínú bóyàn pé mi ègún plane yìí mọ́ gbé lọ àwọn èèyàn ń bóyàn nílé èmi ilẹ̀ kọ́kọ́rọ́ wọn gbáyà mọ́ gbé ilé lọ àwọn mi ń bóyàn mọ́tò kò sí ti ń bẹ láyé téèyàn ò lè fún yàn iye gbé ntọ́lọ̀ mọ́ ń kó fún ẹ̀dá láyé ọmọ nìkan ni ìjọba ìfi fún ẹ láwọn nǹkan yẹn nínú kọ̀rọ̀ ikùn rẹ gan ọtí mọ̀mọ̀ pé wọn náà ti kiri ọtí di nǹkan ọtí lé nǹkan yẹn ni ẹni tí ò lérò pé ń lera táyà kẹ̀kẹ́ tọ́ba fún kọ́kọ́rọ́ mọ́tò àtijọ́ ẹ̀ ní òtún mọ́ rẹ̀ ní ọ̀nà nínú àwọn ọ̀nà èkó yìí ọ̀nà dìkú ni òdi wọn nàá. ìjọba ti lẹ kọ́kọ́rọ́ lé mọ́ ń gbáyà pé ilé yìí a fún ọ àtàlẹ́ ẹjọ́ yẹn lọ́ọ́ ti mọ́ra rẹ̀ láńlọ́ọ̀dù lóko bọ́ọ̀ tiẹ̀ lówó tó fi lè ra búlọ́ọ̀kù kan. ṣùgbọ́n tí ẹ̀sán bá sọ fún ọ wípé ọmọ mi yìí mo fún ọ wàláì níkọ̀rọ̀ ọkùnrin gan ọmọ ọmọ pélé ọmọ ọlọ́mọ ni kì í ṣe tiẹ̀. tẹ́ ikú ò láyé ilé ọba ti rí ọ mọ̀ pé ìwọ kọ́ ni àwọn ń pè mọ́ ọ ni. ẹni ọlọ́run bá ti fún fún náà nù wọ́n wá fún ẹ̀yìn ẹ̀yìn ọmọyí ẹ̀ ẹ̀ mọ̀ tọ́jú ẹ̀ tẹ́wàrò pé ń dá lọ́ndorí ẹ̀ fún yín lọ́mọ kí lọ́ndorí ẹ̀ ń fún wa lọ́mọ gan èròǹgbà àwọn èèyàn tí wọ́n fi ń bímọ ńlẹ̀ káàárọ̀ bí òfin ẹ̀ afọmọ ọ̀rọ̀ pò yín bá dàgbà ọmọ ọmọ rẹ̀ ní ọmọ ọmọ gbogbo tán ni bí lọ́ba òfin pò gbogbo èèyàn ló kọ́mọ ojogún mi kọ́mọ ojogún mi bọ́ bá ní property tó fálù bọ́ọ̀ bá bímọ láyé ìwà rẹ̀ ń jogún ẹ̀ kọ́mọ lè tara rẹ̀ jẹ́ bọ́tọ̀ tí òkúta èèyàn fẹ́ kọ́ kú gan bí kan rógún jẹ wọ́n sọ pé ọfọmọ ẹ̀lẹ́gàn bọ́ọ̀ bímọ gan ogún rẹ̀ yóò sòfò yóò sì gbálẹ̀ lásán lọ fílẹ̀ sáyé tádùá rẹ̀ bá gbà dáadáa tọ́ kó property jọ bọ́ọ̀rọ̀ ọmọ rẹ̀ jẹ́ àwọn ọmọ mi ò jẹ́ nínú ọmọ lẹ́bí forget yẹn torí ìyẹn kọ́ lọ́lọ́run sí fún wa lọ́mọ kó wá ìṣe gbogbo gèdè wa bá dàgbà yóò mú mú ọmọ rẹ̀ ní àdúrà rẹ̀ ọgbà tán náà ni pàdúrà rẹ̀ bá gbà dáadáa ọmọ mú mú ara rẹ̀ tó kù lẹ́yìn èrò làbúrò ọmọ sọmọ wọn in fact ọmú rẹ̀ gan àrọ́mọdọ́mọ rẹ̀ yóò mú lọ rẹ̀ báwọn kọ́ láti mú mú Abíọ́lá ti dì sí Abíọ́lá wò láwọn apá tara wọn jẹ Aláàjì Tìjání wọn mú mú Fọláwíyọ tó fi dàsùkò tí ń bá yín sọ̀rọ̀ yìí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí lọ bàdúrà rẹ̀ bá gbà dáadáa àrọ́mọdọ́mọ rẹ̀ karùn-ún ọmọ mú yan rẹ̀ lọ

ọlọ́run lè dọ́nà ẹ̀dẹ́ ènìyàn àti àwọn àlìjọ̀nù bí kì í bá ṣe pé kán wá jọ́sìn fún mi ọlọ́run nǹkan torí ẹ̀ mú wa wá sáyé tó ń torí ẹ̀ fún wa láwọn ìyá wa bàbá wa náà nù ẹ̀hẹ̀ tó fi wá ta àwọn ìyá wa bàbá wa lọ́rẹ torí ká lè jọ́sìn fọlọ́run náà ni bí a bá ti wá bímọ tán bá ṣe bí nì èyí tó jẹ́ ojúṣe ètò ìsìlámù ń béèrè lọ́dọ̀ wa anúṣinà ilẹ̀ ìhìn ká sáwọn ọmọ yẹn wọ́n á ọ̀sán mo ní ilẹ̀ ìhìn yẹn ni èyí tó tóbi jù ní dáadáa tí èèyàn lè ṣe fọ́mọ tí èèyàn lè ṣe fọ́mọ jọ náà òun náà ni at-tarbiyatu wa ta'lim at-tarbiyatu wa ta'lim ẹ̀lọ́ béèrè pé ká sọ tó jẹ́ ojúṣe òbí fún àwọn ọmọ tí wọ́n bí sáyé èyí tó tóbi jù ní tóbi lè ṣe fọ́mọ láyé òun náà ni at-tarbiyatu wa ta'lim àwọn ilmi wal adab kí òbí ó tí ó mi ọmọ kó fọ́mọ ní ẹ̀kọ́ kó fún ọmọ ní ìmọ̀ kó fọ́mọ kó fún ọmọ ní ìmọ̀ kí o bá rí nǹkan fún ọmọ rẹ̀ láyé kọjá méjèèjì yẹn ti ọmọ yìí ò ní ráàrin láyé wọn sọ̀tì níwájú bá fún wọn ní méjèèjì méjèèjì yìí wọ́lá ìlẹ́gbẹ̀jì ló wọ́ ẹwọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ dà àmọ̀tẹ́kùn kan ọmọ kan lọ́yọ̀ state lánàá ọmọ sẹ́kọ̀ ọmọ primary school ọmọ kéèké wọ́n sì dà wọ́n sí mọ́tò wọ́n náà mọ́ ti yẹ̀yà kúyà ìfọ́pọ̀kù sọ ọmọ ti yẹ̀yà kúyà wọ́n ti wọ gbẹ́kẹ́gbẹ́ ọmọ kéèké ọmọ ọdún ìlú ẹ̀yìn náà wà wọ sílẹ̀ tìyìn náà <laughs> wọ́n ní ìlú tó ń tèrò ọmọ àlejò ní òtí ìdàgbà sọ́nà tó wà yóò ti ṣe nínú agbó tí wọ́n sábẹ́ amọ́ báyìí àbí kí n lárúgbà ní ayé rẹ̀ ọ̀dọ̀ bímọ mẹ́sàn-án ìmẹ́jọ gbogbo ìkẹsàn mú sìgá àtibọ̀tán ẹ̀rọ náà wádà. jọ̀nà olórí dáadáa ta lè sọ fún àwọn ọmọ wa jùlá yé òun náà ni àtẹ̀rẹ̀bíyà tó wà ta ni àwọn ilmu wal adab ká fún wọn ní ẹ̀kọ́ ká fún wọn ní kíni o ká fún wọn ní ìmọ̀. eléyìí òun náà ni tí ó jẹ́ ojúṣe látara àǹfààní tí ń bẹ lábẹ́ nǹkan tá a sọ yìí ló fi jásípò ní olórí tí òbí lè fún ọmọ ẹ̀ ẹ̀mọ́ra mọ́tò fọmọ mo kọ́lé fọmọ ṣùgbọ́n yìí náà lọ́jọ́ pé ọmọ tá a kọ́ ní ògbé nípa akọ́ tàbí gbódọ̀la ṣéta kéré pé kékeré o ó fi ta tẹ́tẹ́ kí tó bá ti ẹ̀ta tó kókó owó ọ̀sápò ó lè kówó ẹ̀sìn business bí ò bá tún ẹ̀rí nǹkan báyìí kí èdè kó sun náà gbogbo mo bó àbófúta tẹ́tẹ́ kó fi ta bàbá jẹ̀bú ẹ̀rọ orí ọ̀láwùjọ báyìí gbogbo ilẹ̀ tí bàbá wọn kílẹ̀ pátá ó bí ta bàbá jẹ̀bú tán yẹn ọmọ mi wà rẹ̀ ọmọ mi sì ta ọkọ̀ owó sápò ọfi gbóbi ni wọ́n imú sí wọ́n fi ní ṣe ẹ̀yẹ́ yẹn gbogbo ẹ̀gbọ́n ìyá wọn àbúrò ìyá wọn yókù wọn máa ń sunkún gbogbo mi ń sọ yorùbá lítì lòmí ń bá yín sọ so n tó gbajù tó yẹ lè ṣe fọmọ ẹni láyé òun náà ni àtọ́ríyà wọ́tà àlè àwọn ènìyàn ilmu wal adab ẹ̀fọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ̀fọ́ onímọ̀ látara àwọn àǹfààní tí ń bẹ bẹ̀ tí wàá padà máa kà fún wa yìí òun náà ni wípé ìfún ọmọ yín lẹ́kọ̀ọ́ ìfún ọmọ yín ní mímọ̀ ìsapá lórí àwọn ọmọ yín mọ́fọ̀rọ̀ ọmọ yín jáfara àǹfààní àkọ́kọ́ tí ń bẹ ń bẹ̀ ànára tó mọ́ yéṣu ní ìzán nílẹ̀ ayawan wọ́lbáhàhì ìtú máa ń jẹ́ kí èèyàn ó yàtọ̀ sí ẹranko ó yà kí ni nǹkan náà kì because inú àwọn ẹyẹ oko mi ń bẹ tó pé tí wọ́n lè rìn ó tí wọ́n lè fi nǹkan ọ̀gùn rẹ̀ rìn lọ àtẹ̀tẹ̀rẹ́ ni tó ra mọ́tò láti kó sí China rí ẹyẹ lè gbéra ní China tí ó sì láǹdì sí Nàìjíríà oṣù kí wàhálà ní ayé náà ló ṣe longest lágbàáyé kẹyẹ fò láti kó lè ṣe kí o kó wá láǹdì sí Nàìjíríà lè ṣe rí àwọn ní àwọn ìlú yìí gbogbo <laughs> ọlọ́mọnáàmà kò sílẹ̀ ń gbẹ́sẹ̀ táwọn ẹranko ṣe tó ẹ̀sọ́ pé ká pàwọ̀dà ni kéèyàn máa ṣe ìyí kéèyàn máa wọṣọ lójoojúmọ́ ọ̀gá ni ọ̀gá ni ọ̀gá ẹ bọ̀wọ̀ ọ̀gá níwájú ni ọ̀gá tó yẹ láàrin ìṣẹ́jú bíi báyìí ó lè sí kí ayé yìí ẹ sì múra yóò yẹni láyé òpin náà ni tọ̀kín ẹ bá rọ́ọ̀kì àbẹ́ rí ẹjọ́ rí ẹ lọ zú ìwòran ẹ mọ̀ ń dára lára àwọn ẹranko kí ayé yìí so kí lè sọ pé a fi tó bá kọjá kárẹ́kọ̀ọ́ gbà kárí mọ́ gbà kání mímọ́ kátúrò ní wa nígbà tí yàtọ̀ sáwọn ẹranko nìyẹn ìwọ ló fàájọ́ fi já sí pé ìfọ́dìlù lọ́hùn bahahim wọ́lkìlàbẹ́ alábàdé yẹnìmọ̀ yẹlbi fún àṣìyà ẹranko bá ṣe rí ni èyí tó bá gba tírénì nínú wọn gan ọlọ́mọ ń gbọ́lá fojú ọmọ ìdénìyàn tí ò gba tírénì lọ tí ò lẹ́kọ̀ọ́ tí ò mímọ̀ tó bẹ́ẹ̀ ni àjọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni àwẹ̀ ẹ̀kọ́ ó sì ń bẹnu ẹran tó yẹ tó bá mú nǹkan fún wa ajá lásán tó ti wà nìkan bá tírénì ẹ̀ tọkọ ọlọ́kọ̀ bí Islam ṣe fẹ́ tó bá pa nǹkan fún wa Ọlọ́run ní ká jẹ bákan ó bá sì pa nǹkan Ọlọ́run ní ẹgbọ̀rọ̀ jẹ inú àkàwé tó ń ta lójú ra wọn lọ ajá ni lóòrè nítorí bí wọ́n ti hi wọ́ta àlùmíhì wọ́n ni tó bá tírénì ẹ̀ láti dọ̀bẹ̀ láti mú nǹkan ọlọ́run tó bá pa fún yín ẹ̀jẹ̀ ìgbọ́n dákàn wọ́n bá pa ẹ̀gbọ́n jẹ ọlọ́run pírí fún ẹranko tó kẹ́kọ̀ọ́ tó tírénì tó tírénì ẹ̀ tó lẹ́kọ̀ọ́ tó nímọ̀ jọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ló ń gbé èèyàn lọ. tòkí ní tí àǹfààní ti mẹ́ ní ká tírénì ọmọ wa ò ní kí ìjẹ́ èèyàn wọn kó lè yọ jáde ọmọ tẹ́ ẹ̀ bá ti kọ́ lẹ́kọ̀ọ́ ilé ìgbé ọkàn yẹn ló fà tó fi já pété bá rí ọlọ́run mọ̀ sọ fún wa nínú alukur'an kẹrin yẹn ló sọ́rọ̀ tó al-A'raf Quran chapter eh, seven verse eh, one seventy nine ọlọ́run ni walaqad zara'na jahannama li kathirin mina eh, nínú al-jinni wal-ins ọlọ́run la pèpìyà iná jahannama iná tó gbóná gbọ̀ngàn á pèsè rẹ̀ kalẹ̀ fún gúrùpù méjì èèyàn àti àwọn àlùjànnú àwọn tí a wá pèsè ẹ̀ fún nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà làwọn èèyàn tó yẹ kó làhún qulubun la yafqahuna biha àwọn tọ́lọ̀ ń fún ní ọkàn tí wọn ò fi gbàgbọ́ yìí ń tọ́lọ̀ nìkan sí láyé dàtí ìsìn wọn ò kẹ́kọ̀ọ́ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn ò ní mímọ̀ náà ní ń jẹ́ bẹ́ẹ̀ wọn ní ìmọ̀ náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ni wàláwọn ayélujára yóò ṣòro náà bí ha àwọn tá a fún lójú tí wọn ò fojú rí nǹkan gidi wàláwọn asánu láyé sùmáwọn náà bí ha àwọn tá a fún létí gbọ́rọ̀ tí wọn ò rí nǹkan gidi gbọ́ láyé wọn ọlọ́run ìwòlá yìí kàkálẹ̀ àní àm àwọn ìyá àtẹranko bákan ni wọ́n lọ́dọ̀ èmi ọlọ́run in fact tabaskéèlì wọn dáadáa ẹranko tó ń ó bí ọ̀sẹ̀ látara ìkẹ́kọ̀ọ́ àìnímọ̀ ìyẹn a máa burú jẹranko lọ ìyẹn a máa ṣe kíni jama a máa burú jẹranko lọ sọ àkọ́kọ́ dáadáa ta lè ṣe fún àmọ́ wa òun náà ká fún wọn ní ìmọ̀ ká fún wọn ní ẹ̀kọ́ ẹwà rí ìfún wọn nímọ̀ ìfún wọn lẹ́kọ̀ọ́ yẹn ní sábàbù fi dukhuli minal janna wa najatina minan niran ẹ̀ ó tóbi bá mójútó ọmọ dáadáa ọlọ́run lè tara òfin sáà jẹ́nà yóò sì mérí bọ́ kúrò nínú iná ọlọ́run ilé ìwà ọlọ́run ọba ń sọ fún wa ní Al-Qur'an al-Karim yẹnu suratu at-Tahrim Quran chapter sixty six verse six ọlọ́run ya ayyuhal ladhina amanu ọlọ́run la pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ sáwà ọlọ́run qu anfusakum wa ahlikum nara ọlọ́run ni kí ẹ̀mí ara yín ẹ̀ la ẹ̀mí tara yín àti ẹ̀mí àwọn ará alé yín بما فيه الأزواج والأولاد والولدان والأحفاد والذريات bẹ̀rẹ̀ látọ̀rí ìyàwó yín àtàwọn ọmọ tó bí ọlọ́run ní ẹlára yín ẹlá ìmí àwọn èèyàn náà ẹ má jẹ́ kí wọ́n bí abí fún ìyàjẹ́ níwájú ọlọ́run ọ̀nà mẹ́ta lọ́mọ ẹ̀dágbà jìyà ọlọ́mọ sì ti wá àtọ́ ọmọ wa lọ́kàn nù wọn àmì ó jẹta yé wọn ní jẹ tọrun àmì ó jẹ tọrun wọn ní jẹta yé àmì ọlọ́wọ́ pa méjèèjì papọ̀ fún wọn ìyá kan náà ni ó bí àwọn tá à ń sọ yìí ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ tọmọtọmọ sọlọ́run wá ní ẹlá ẹ̀mí ara yín àti ẹ̀mí àwọn ará alé yìí kúrò nínú kẹjẹ́ ní ìyà níwájú ọlọ́run ọ̀rì kúrò nínú kẹjẹ́ ní iná níwájú ọlọ́run iná tó lè pé wàkúdù wà náà sún wọlé hijara níta fi máa kó iná ni wà ń bẹ̀ ń ọmọ ta ní gbọ́hùn mi lásàlẹ̀ yìí fẹ́ àwọn táà ń sọ ọmọ fún lè máa bẹ lókè ìtọ̀ wọ́n lè máa bẹ nínú rẹ̀ ọmọ ni ọmọ ìmọ̀ jẹ́ fáwọn tí wọ́n bí ọlọ́ni kó àǹfọ́sàkùn ẹlá ìní ara yìí wọ́n àhìlẹ́kùn náà àtàwọn ará ilé yìí kúrò nínú kẹ jẹ́ ní ìyá ọlọ́n nígbà tó kó yàkúdù wọn náà sọ wọlé extra punishment tó wà ń bẹ yàtọ̀ sí yàtọ̀ náà ń jẹ́ ìntàyàn ẹ̀rì òun náà ní pé àwọn màláíkà ń bẹ́ńbẹ̀ tí wọ́n jẹ́ alágbára bí òmìnira tó pé wọn sí fún kankan bọ́lá ti sọ́nà suratu Muhammad yadribuna wujuhahum wa adbarahum ìgbádùgbàdì ìgbádùgbàdì ìyàkíyà lọ́tọ̀ máa fi jẹyìn nù náà nìyà ọlọ́ni la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun tábà ní ẹbú gàsí ẹ máa kìwọ́ ẹ máa jẹ wọ́n yà àṣẹ tábà pa wọ́n ni wọ́n máa ń sè àwọn takò àwọn ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ màláíkà kan special ìyà lọ́lọ́run torí ọ̀gá wọn ẹ nínú jáde náà mọ̀ fáwọn ọmọ náà kọ́lọ̀n kó mọ́ sí wálẹ̀ ní ìyà bàbá wa ní jẹ́ ní ìyà yìí aláti mójútó àwọn ọmọ wa ẹwà rí táàfi rẹ́síkì ọmọ wa kúrò nínú náà alimọ́mọ́ aliyu ibn abi talib ọlọ́mbàdì fọ̀rùkẹ́ bàbá nì walhassan albasri rahmatullahi yari albasri yóò rahmatullahi yari hassan albasri ní wọ́n jẹ́ ní ní tẹ́ ẹ fi yọ wọ́n kú onú ìyà náà ní kí ni o allimuhum wa addibuhum ẹ fún wọn ní ìmọ̀ ẹ sì fún wọn ní ẹ̀kọ́ ẹ wọn ní ìmọ̀ ẹ wọn ní ẹ̀kọ́ wal-farqu bayna al-ilmi wal-adab farqun daqiqun jiddan ìyàtọ̀ tó wà láàrin ẹ̀kọ́ àti ìmọ̀ ó wà flexible ọ̀gọ́lọ́pọ̀ ìyànnímọ̀ ń rò pé nǹkan kan náà ni wọn bẹ́ẹ̀ sì ni wọn kì í sí nǹkan kan náà الإمام العنبري رحمة الله عليه بابا يعني من صنور وفي علم بلا أدب كنار بلا حطب وأدب بلا علم كجسد بلا روح yàtọ̀ wà láàrin ìmọ̀ àti ẹ̀kọ́ méjèèjì ni ẹ fi sàánú àwọn ọmọ yìí káwọn bá jẹ́ ní ìyá wájú ọlọ́m ọmọ tí ò nímọ̀ tí ọ̀lẹ́kọ̀ọ́ yóò jìyà àtàyé ni ó sì ti bẹ̀rẹ̀ yẹ̀ so ìyẹn bàbá yẹn fi ní ilmin bila adabin bí yàrá bá nímọ̀ tí ọ̀lẹ́kọ̀ọ́ ó ní kàná rí mìíràn àtọ́bí ni ó dàbí iná tá a dá tí ò sí gínú ẹ̀ ni ìṣẹ́jú mélòó ni ó fi jó wàá dàbí mìíràn ilmin kàjẹ́sọ̀bí mìíràn rọ̀ ẹni bá ti lé lẹ́kọ̀ọ́ tí ò sí mímọ̀ ọ̀rọ̀ tiẹ̀ dàbí bọ́dì tí ò sẹ́ni ń bẹ̀ ni ìṣẹ́jú mélòó ni ó fi mọ ọrùn pa gbogbo ará àdúgbò ẹni náà bá fẹ́ ṣe dáadáa fún láyé ọlọ́run jẹ ara àǹfààní kí a mójútó ọmọ ọ̀nà nìyẹn inú àǹfààní ìmójútó ọmọ lọ́dọ̀ àwọn tá a jóbi wọn annaha ibadatun wa muti'atun yani ibadatun azimatun wa muti'atun wa lazzatun fi dunya wal akhirah ìjọsìn tó wà special tó tóbi lọ́dọ̀ ọlọ́m oníkéyàn máa mójútó ọ̀rọ̀ ọmọ kí o káràmásì kí ọ̀rọ̀ ọmọ kí o fọ́mọ ẹ̀lẹ́kọ̀ọ́ kó fún ní ìmọ̀ ẹ̀sìn tí wọ́n bá ná lé lórí kéèyàn ná lé lórí kó fi mímọ̀ kó fi lẹ́kọ̀ọ́ kí ló máa fa ká máa rí ẹran gbẹgbẹ ìwọ tí òbí jọmọ ogún ọdún lọ tó tó ìwọ àti bàbá bàbá rẹ ẹ ti jọ wà ní èjì náà gbogbo òkè ti dúdú ọtí ìwọ ọrùn ti funfun ọmọ sọ̀rọ̀ báyìí bí ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ ń lọ kí ló bí gbogbo inú rẹ ìsínmà ìsọ̀kan ni àtàwọn wọ́nà wọ̀nà ní ètò kára àwọn ọ̀dọ́ láwùjọ tiwa lónìí so ìmójútó ọmọ ìwọ̀n ìṣe náà ni gbogbo owó tẹ bá ná lórí pé ìmójútó àwọn ọmọ yín káwọn bá dìgbàkudà ká lè bá àmọ́ lẹ́ǹkan fún tọ́lọ́ nǹkan wá sí láyé ẹ̀ nánà dànù ẹ̀ ṣòfò yàrá ẹ̀rù ìjọsìn fọlọ́ọ̀n ọba ni ẹ̀tọ́ wa máa ń kankan ti mẹ́mẹ́ annaha mut'atun wa lasatun fi dunya qabla al-akhirah adùnú móríyá ni jàmá nígbà bá tọ́jú àwọn ọmọ yín kékeré tẹ mójútó wọn tẹ fún wọn nímọ̀ tẹ fún wọn lẹ́kọ̀ọ́ tó bá dọjọ́ iwájú adùn rẹ̀ ẹ̀yìn lẹ́ni adùn ẹ̀yìn ni tí ilé ìmọ̀ ọdún pọ́mọ mi ló ya dáadáa báyìí compare sí àwọn òbí tí ọmọ wọn ti yàyà kó wà látara òmójútó wọn pé pé ọmọ wọn ọmọ ọ̀bànújẹ́ ni ilé ìmọ̀ gbọ́ pé ọmọ wọlé ìyá bú ẹkún ápàlà àwùjọ wa yé àmọ́ sí ọ̀la wọn bẹ sírí ìdíje ní sọ̀rọ̀ wọn bẹ sírí ìdó tẹ̀lé wọn bẹ ní ìdó tẹ̀lé wọn bẹ ní ìdó tẹ̀lé ọmọ bí ló pọ̀ láyé lónìí jẹ́ ọmọ ọ̀dùnú lọ ti wá lọ́kàn nínú ọmọ ọ̀bànújẹ́ àmì nìkan ọ̀ràn ẹ̀sùn tó yẹ kẹsì bọ́lá bá bí a máa dúró tàdúrà lásán àdúrà lásán ní èdè ká máa ṣe onímọ̀ sọ fún wa pé kúrú àǹfùsàkùn wà á ní ikùn náà rọ̀ ọlọ́ni ẹ̀lá àwọn ọmọ yìí ọmọ ìjọ jí abí fún ìyàjẹ́ wájú ọlọ́run kọ́mọ̀ jẹ́ni táàfórí wọn sọ kíni táàfórí wọn kóná tó bá dijọ́ gbọdọ̀ kéèyàn ẹ̀sìn mọ́gbà jẹ́ fìtínà fara ayé ìmójútó ọmọ adùn fún òbí tó bá ṣe adùn ayérayé ni kò tí ìdíbi ọdún méjì sísọ lọ tọmọ kan lè ra epo ní petrol ap ní mo ṣe ń bẹ̀ yẹn náà ló ti rà ní ọba kọjá ọgbà ojú àmọ́ ní pé nǹkan ó sì dáná sun ó sáná sílé ó sì sun mọ́lù ọwọ́ ló fi lè ra petrol ìyá náà ló sì bì ẹ̀mọ́ ọmọ tó sá pa tó ọmọ kan náà ni ṣùgbọ́n àwọn ọmọ yẹn ń tó lẹ́kọ̀ọ́ wọ́n tí wọ́n ní wọ́n tó lóye ṣe tá a bá ń sọ fún yín pé ẹmójútó ọmọ yẹn ẹmójútó ọmọ yẹn torí ara yín náà ni àsìkò tó tẹ́gbọ́ sẹ́yìn ilẹ̀kùn tẹ́mọ̀ wà méjì ẹkún tẹ́ nílẹ̀ nìkan rẹ̀ ilẹ̀kùn ẹlẹ́yìn ló ṣe ti wá bẹ́ẹ̀ ẹni tí òbá lẹ́kọ́ rẹ̀ rẹ̀ já sí bẹ́ẹ̀ kí n kálukú lọ mójútó ọmọ ẹmójútó ọmọ tọ́lọ̀ ń bá fún yín ẹ káràbásì kí wọn èmi yín ọ̀la yín náà nù bí àwọn yọba ti bàjẹ́ ọbàjẹ́ gbogbo ìtẹ́ ìgbójọ káàkiri inú dúkìá yóò mú ìtí òjò nǹkankan tí ọjọ́ ọlọ́run lójú ni eléyìí jẹ́ ọkàn inú àǹfààní ìmọ̀ mójútó mọ ìkáràmásìkí ọ̀rọ̀ ọmọ ẹni annaha amalun bil asbab al mashru'a wa nahnu mutalabuna bil akhdhi biha bal innahu fardu 'ayn ala waliy amr al awlad yuhasibu Allahu tabaraka كما ثبت ذلك في حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما ẹ̀rí ìmọ̀ mójútó ọmọ ìfọmọlẹ́kọ̀ọ́ ìtréní ọmọ irinṣẹ́ kan ni okùnfà kan ni tí ó jẹ́ okùnfà tí ṣẹ̀rí àfẹ́ ọlọ́mdẹ́ rìkwẹ́sì ká máa lo okùnfà yẹn ọlọ́mdẹ́rẹ̀ ọlọ́run wa ká máa lo okùnfà yẹn in fact ọlọ́run ṣe ìmú okùnfà yẹn ìmọ̀ lo sábàbí yẹn ọlọ́run ṣe lọ́ràn yẹn lórí àwọn tá a bá fún lọ́mọ ọlọ́sẹ̀ lọ́rọ̀ yẹn lórí wọn ẹni bá kúrò nínú àdís abdullahi ibn umar lọ́nbani yẹnu sọ àti bàdẹ́ ẹni ọ̀sẹ̀ ni anabi ya sallallahu alayhi wa sallam ya kó olóńgbò tí anabi sọ báyìí wípé kullukum ra'i wa kullukum mas'ulu an ra'iyati gbogbo yìí la dáná jẹ gbogbo yìí lọ́lọ́run ó ìlú òun ń da gbogbo ìlú yẹn jẹ ní nigeria nàìjíríà ghana presidenti gbogbo presidenti kìíní o ẹ burkina faso presidenti niger cameroon àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ olórí ìlú ayé alábìlẹ̀ olórí ìlú kọ̀ọ̀kan ladaran jẹ ìlú yẹn ibi ó bá dà wọ́n jẹ sí ọlọ́run òbí òkè ni ẹ máa lẹ́kọ̀ọ́ mi sí pósà ẹ máa yàwòrán mi ní tí ó tara jáde lálùkìyàmà tó níbo ni igbó ṣe pọ̀ nínú ìlú rẹ báyìí igbó kílákẹ̀mí pẹ̀lú ìyìn rẹ ọlọ́ a ọmọ bẹ́ẹ̀ kọ́ tó jẹ lórí ara tí wọ́n bí ọ̀nà yà democracy wọ́n fi gbé mi wọlé ọ̀kírẹ́sì lóòótọ́ kí ló kàn wá pẹ̀lú gbé democracy ọlọ́run democracy ni ẹ wá lò láyé <laughs> àná tó bá ti jẹ lórí lé lórí wàhálà kan bá rán nù lú yẹn ọlọ́run òbí ọ ọ̀rọ̀ ojú ẹ̀ wájú ọlọ́run. bákan náà anábì sallallahu alaihi ni wà rọ́jùlù rọ́ọ̀yìn fi ahlihi wa huwa mas'ulun an ra'iyatihi ìwọ́n tó jẹ́ baálé ilé ọlọ́run ó bí ọ nípa àfiyèsí àwọn ará ilé rẹ̀ ó dáa fún wọn ni kò dáa fún wọn ni ọ̀rọ̀ ojú ẹ̀ níwájú ọlọ́run bákan náà nẹ́bìrì wal khadimu ra'i fi mali sayyidihi wa mas'ula ra'iyatihi ìwọ́n tí ọ̀gá fi sí di iṣẹ́ kọ́ ọmọ mójútó sẹ́ fún ọlọ́run ó bí ọ nípa bọ́ọ̀sì mójútó sẹ́yìn níwájú ọlọ́run ní parí anábìlóbìnrin oládàrí inú ká mójútó mọ tọ́lọ́wọ́n bá dé request ká mọ lò ó eléyìí ni ò ní fún àwọn tí wọ́n jálá ìdá kan mọ̀ lọ́rọ̀ sọ wọn ní gbogbo ọgbogbo ní ẹ̀yìn àfa ẹ̀ ẹ̀ sájà máa ń sa àdúrà àdúrà pàtàkì lóòótọ́ ṣùgbọ́n kò dín tọ́lọ́run fẹ́ ká sí lọ́wọ́ àbí ká lọ tẹ̀bà ti kádàrá ẹ̀rù ká lọ sí kí ni o ká lọ tẹ̀bà ti kádàrá wọn náà tájú ni wọn fásitì àmì àmbíyá àmì àbúnáfúlẹ̀ àmbíyá ìwà sọ̀rọ̀ yìí ká máa wá mú excuse wá wípé ẹ̀ ọlọ́run bá lọ́mọ èèyàn ó yà yóò yà náà ní ọ̀nàbì nù àti bá nàbì ọlọ́run ní Allahu Akbar ìnábì ọlọ́run ní lóòótọ́ ìnábì ọlọ́run ní ò nígbà náà lọ́mọ rẹ̀ ó yà kú yà ó yà àbí òwò yẹn àfà àhọ́ yà á gbogbo amójútó ọmọdé ń sọ ni kò sọ̀rọ̀ ńbẹ ẹja wà mí sọ kádàrá náà ní sìndíkù lẹ́yìn tó ń sọ yẹn bastard muslim ẹ lè fi kádàrá gbàǹtọ́ lọ́ọ̀ ní kẹwàá sí owó òṣèlú ní kádàrá kọ́ lọ́ọ̀ ní bẹ́ẹ̀ sùn ọ̀ ní gbèrú náà ọ̀ní ti gbé ọ̀sẹ̀ jẹ kọ́ndóyàm láì ṣe pé ìwé tí wọ́n ti parí sẹ́lẹ̀ lórí lọ́ra tọ́ bára ìdí wọ́n ti parí sẹ́lẹ̀ lórí ṣe bára kan wọ́n ti sẹ́lẹ̀ lórí ẹ́ ọ̀sẹ̀ gbé sùkà lẹ̀kọ́ lọ́fẹ́ jẹ ṣe nǹkan kò gbọdọ̀ bẹ́ẹ̀ o ìrọ̀jà àwọn ìwòrán wà ràn ẹ̀mọ́ dààmú ara yín síbẹ̀ bẹ̀ sùn tẹ́ ẹ̀ ṣe tán ẹ̀ kò sódó ẹni tí ó fi mọ́ṣẹ́ nìgbó ti ẹni tí ó fọwọ́ gun ẹ bá gun tẹ́ ẹ̀ ṣẹ̀gún sí tó nípọn ẹ̀ ṣẹ̀fọ́ sí ẹ máa ṣe ẹni sọmùsọmù lẹ́yìn sọ́kọ̀ owó bẹ́ẹ̀ bá sì kankan ẹ̀mí yí ẹ̀ ní rí yẹn jẹ bẹ́ẹ̀ ń gbé kalẹ̀ rẹ̀ nìyẹn lóòótọ́ àni islahu wọn ni minna allah lakinna al adaba minna àbá kọ́rọ̀ ọmọ gba bá ti ṣe fẹ́ ọwọ́ ọlọ́run ṣùgbọ́n ojúṣe tọ́lá ń gbé bóbi ojú ìgbọ́dọ̀ má ṣe bẹ́ẹ̀ bá ṣe tọmọ bá fi lọ yàyà kó bí ọmọ ọjọ́ ni ìyà níwájú ọlọ́run wọn ni annal hummata ayyul ikhwa tahtaju ila shababiha inú tó sọ ìmójútó ọmọdé pàtàkì òun náà ni wípé kò síjọ kan kò sáwùjọ kan tó yàn dé láyé tí wọn ò ní bùkátà sáwọn ọ̀dọ́ wọn àwọn ọmọ wọn bí kékeré ò bá sì ti da ọ̀dọ́ ò ní sùn bọ́dọ̀ ò bá ti sùn àgbà ò ní dà torí àgbọ̀dọ̀ gbìyànjú báwo ni ọ̀dọ́ ọwọ́ ó ṣe dá bábá sí gbìyànjú bọ́dọ̀ ó ṣe dá àti kékeré náà láti bẹ̀rẹ̀ kí láti ń kọ́ àwọn wa irọ́ ìnáà ni irọ́ ìnáà ni ìwàkiwà yìí náà ni ìṣekúṣe yìí náà ni náà náà máa dé bá ní gbogbo ọmọ fi yẹ̀yàkúyà bẹ̀rẹ̀ látòrí ìwòkúwò bẹ̀rẹ̀ látòrí ìsọkúsọ bẹ̀rẹ̀ látòrí jókíjó bẹ̀rẹ̀ látòrí erinkóni bẹ̀rẹ̀ látòrí kẹjẹkẹjẹ àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni láti bá yí àwọn ọmọ jẹ́ láti kékeré àwọn adágbà táwọn abúgbàkúdà ẹ̀wọ́ láwùjọ ọ̀dà kò sí àwùjọ tó lè dá báwọn ọmọ tẹ́m bí ọ̀dà ti dá àpọ́nlẹ̀ lè fi ọlọ́jà lé democracy mọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́sùn ni ẹja máa ń lò nítorí ni ẹja máa ń lò kíní kan ní kò sórí ìjọba tó lè tó láyé táwọn ọmọ ìlú yóò bá ti dá ìjọba ìlú yóò ní dá. Ìrànlọ́ lọ́wọ́ láyé bá yìí rúmọ́ bí kọ́ ní ọ̀tá yóò yìí rúmọ́ bí wọn kó sì hìn. Bẹ́ẹ̀ bá ti dá ìlú òní dá náà ni ìlú bàjẹ́ kò sí ní jẹ́rẹ̀ yìí lẹ̀ dá. Òfin tó ṣẹlẹ̀ lẹ̀ Nàìjíríà sọ́mọ̀ wa oṣù fàwa. Ó wà moderate, ó wà normal. Ṣùgbọ́n àti ọ̀dà ló pọ̀jù ńbẹ̀ ni tó wáyé káwọn tó dá ló pọ̀jù ńbẹ̀ àwọn tó dá wọn gbé àwọn tí ọ̀dà jẹ ṣùgbọ́n níbi yìí àwọn ẹni ibi ti dá àwọn ẹni eré jẹ. bàbá fẹ́ ṣéǹjì ọ̀rọ̀ káàrin ẹ̀lẹ́kì àǹtẹ̀ ẹ̀lẹ́kì àǹtẹ̀ kìíní kan ẹ̀ kàmá ọ̀rọ̀ kọjá ọ̀rọ̀ apc kọjá pdp ẹ̀ bá ṣéǹjì pátì nígbà one million system of government kẹ́ẹ̀ṣẹ́ nígbà one billion bẹ́ẹ̀ aráàlú ò bá ti rí bọ́lọ́ọ̀ ti ṣe fẹ́ ẹ gbàgbé dáadáa ẹ gbàgbé ìfàyàbalẹ̀ ẹ gbàgbé ìgbésí ayé dáadáa ọlọ́run ló sọ ní sọ́dọ̀ Hud a Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim títí ń bá yí yí tí ọ̀dà àní ṣéǹjì ẹ̀fún yí ọ̀tùgbà a bá pinnu ọkàn lẹ́yìn ní òsín tí ọ̀dà mọ́ ẹ̀yìn kan lẹ́tà tí ọ̀sà sọ́dọ̀ ọlọ́run ẹ mọ̀ gbèsè tí ọ̀dà ènìyàn ọdún bí kálukú yìí ṣe tún ẹ ṣe tírénì wọn sí náà ní dàgbà lé lórí ndaba yìí dàgbà lé lórí náà làá sogbó lé lórí ndaba sogbó lé lórí làá kú lé lórí tí ò bá ṣèṣì. so látàrí eléyìí ara tó sọ di tó pàtàkì ìmójútó àwọn ọmọ wa òun náà ní kíni o òun náà ní pé gbogbo àtìkù ìlú kọ̀ọ̀kan ló máa ní bùkátà fáwọn ọmọ wọn ọba tí ọjọ́ iwájú ọjọ́ ọ̀la dáadáa á bẹ̀rẹ̀ sí ní tírénì àwọn ọmọ fún dáadáa á tírénì àwọn ọmọ fún dáadáa ẹ sì rí ìmójútó ọmọ ìtírẹ́nì àwọn ọmọ tí mò ń sọ yìí kìí sọ̀rọ̀ ọmọ òwe lè mú ń sọ ká tírẹ́nì wọn pẹ̀lú tọ́lọ̀ ń fi ránwọ̀ ànábì ọlọ́run ṣé àwọn nàìjíríà ọmọ kasọ́nkú nù aka ìkakùkà aka bastard sàtífíkẹ́tì ẹlòmíì nínú ilé rẹ̀ jọ̀mọ́ bàbá kó sínú pálí pálí yóò tún sẹ́kù àwọn ọ̀dùnkọ́ lè ní ìgbà àtàbà ti tó gbogbo ilé ọ̀rá yìí kò ní sísú sí èyí tí ó hàn jẹ́ ìsinú Oxford wọ́n ka ìkàkùkà wọ́n ka wèrè lẹ́yìn ṣùgbọ́n gbàgbé gbogbo bí wọ́n ka ìpátá kì í sọ̀lànà àwọn ànábì ọlọ́run yóò yọ ọ́ lẹ̀ ni ẹlọ́jà àtàrà wa jẹ ànábì ọlọ́run ní máa lọ báyìí kẹ́yìn máa lọ báyìí rárá ní ojú oyin sí ẹnu ẹ̀ náà ká wà hàn ẹ̀rí ìsàmójútó ọmọ jọmọ́ ìmójútó ọmọ ẹni ìfọmọ ẹni lẹ́kọ̀ọ́ ìfọmọ ẹni ní ìmọ̀ ara àǹfààní tá a tún rí ládẹ́ òun náà ni pé ìgbìmọ̀ àkójọ láyé pátá bàbá ti tán ó ti tán náà ọmọ rẹ̀ tá a bí tá a tírénì tó yọ ọmọ rẹ̀ inú àwọn nǹkan tí ó ṣẹ́kù wá kù nígbà tá a bá kú láyé ni ara tí èèyàn fi mọ kára máa sìgìrì èèyàn fi fọ́ ọmọ ẹni ní tírénì òun náà nìyẹn tó bá rántí pé tí ó ṣẹ́kù yókù òun làwọn ọmọ rẹ̀ tẹ́ bí sáyé jọ̀máà ẹ̀ mọ̀jú táwọn ọmọ yẹn bó ṣe tó àti bó ṣe wọ̀ àríyàn náà ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam min hadisi Abu Hurairah Abdurrahman ibn Sakhra adáwùsí alyamani ọlọ́mbani fọ̀rún kẹwàá bánà wọ́n nàbíwá muhammad sallallahu alayhi wa sallam anábìrì ìsàmátàlì ìsàn tọ́nà òbẹ́ni ọba jáde láyé ìǹkọ́ta àánìwò àmàlúhu ìlàmì sàlásàtì iṣẹ́ rí ẹ̀ ó ti tán náà nù kò ní rẹ́kọ̀dù dáadáa lọ́dọ̀ ọlọ́mọ tó lè ìnkírìsì ma àfi tí ó bá ṣẹlẹ̀ lọ́nà mẹ́ta lókù òkú òkúrò sí báǹkì kódà kó yàkúdà yà abọ́dúgbọ́ rí kí báǹkì sọ kó yàkúdà yà wá fún ìrọ́njẹ́ ìrọ́njẹ́ rẹ̀ òkú ètò owó sí báńkì bẹ́ẹ̀ lòkú èyí ìdúró owó kí ni sọmọ yíyá wà tọ́ bá ti lè jáde láyé iṣẹ́ eré rẹ iṣẹ́ ẹbí rẹ ibi tọ́ sódè náà ló tán sí ṣùgbọ́n tó bá fẹ́ kí iṣẹ́ eré rẹ ó tó máa lékún lẹ́yìn ikú rẹ ó lè wá sáyé lọ́nà kan nínú ọ̀nà mẹ́ta nígbà níbi sọ fún wa pípé fáìlì ẹni dáadáa yóò tún máa increase yóò tún máa increase yóò máa lékún anábìwá alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ní kí ni o anábìwá ah, ilmin ilmin yuntafa'u bihi nígbà náà bí kọ́ dá akọ́nù ẹ̀rì ilmin yuntafa'u bihi ìmọ̀ tí a kọ́ yàn tẹ́ni tá a kọ́ nínà wá ń fi ìmọ̀ yẹn sáǹfààní tí ń lò ó bàbá sí ayé mọ́ lóòdì wọn gbà tẹ́ni yẹn bá sì ń lo ìmọ̀ yẹn àwa tá a kọ́ ládàrí ó mọ̀ wọlé àkáǹtì wa kódà ká mọ̀ kákú láyé ìmọ̀ tá nàbí wa ń ṣe é ṣe fọ́gà lọ́pọ̀lọpọ̀ àfáà mi tí ò lágbọ̀wé ní tánàbí sọ wọ́n àmọ́ mẹ́ wọ́n generalize ẹ̀ ọlọ́run fi káfíńtà náà nàbí ìmọ̀ tánàbí gbọ́yé là nàbí sọ ńdọ́lọ́run sì fi ràn nìyẹn ànábì òfin ọlọ́run fẹ́ engineering kò fi ràn nàbí ẹ́ ìmọ̀ ntọ́lọ̀ ń fi ràn nàbí là nàbí sọ tó fún ẹ sọ àwọn àfáà là nàbí ń báwí opportunity àwọn àfáà nínú bá níyàwó bá ti dá gbogbo ẹni bá sáǹfà ní wa tí bá sì ń lo dáadáa yóò mọ̀ wọnú rẹ́kọ̀dù wa wájú ọlọ́run akéwòkú orí ẹ̀yìn àbá nígbà táníyàn yẹn bá dáa ṣùgbọ́n táníyàn wá dáa lónìí ọ̀pọ̀lọpọ̀ sọ ìyàgbò tí kálukú ṣe kárí mi sí agbọ́mi náà ni ọ̀pọ̀lọpọ̀ wà sí kálukú àpá a là ń sọ àwọn àdá tó báyìí àmọ́ fẹ́ ìyàgbò àmọ́ranjú wọn bá dá ní kéwìlẹ̀ kò ní gbogbo àwọn tó pé tẹ́ẹ̀ bá fi kàǹfààní níbi ọwájú níwájú ọlọ́run ẹ ti fi gbádùn láyé tán ọlọ́run kó mọ̀ ṣe ti wá bẹ́ẹ̀ ó dọwọ́ yẹ ìyá àfá o agreement ti ń bẹ láàrin àwa àtọ́lọ́run ọba tó bá wa kì í sa yóò àwa tá a jẹ́ àfá èmi lọ fún ìṣẹ́jú méjì àfá bẹ́ẹ̀ ni ó ṣe ìta ń sọ látara ní pìrìàmbù ni pìrìàmbù yẹn gan àti ìbá débì kan àti kò ní sọ fẹ́ ṣe tọ́jú ọmọ nígbàtà nàbí ọ̀dà kọ̀ǹkan mẹ́ta yẹn ó ní mọ̀ tó sáǹfààní tá a fi kọ́ yàn ẹlẹ́kejì ní ẹni sọ́dá kọ́ fún jàríyà sàrà àtàṣe tí wọ́n ń sàn pítírẹ́sìsì ẹ̀ òtán lẹ́bọ̀rọ̀ àwọn ọba ńlẹ̀ yorùbá wọn ní àlùbáríkà olóró àlùbáríkà oní họ́ì kí ni ìtumọ̀ òdòdó yẹn bá da nílẹ̀ nínú ẹ̀rùn báyìí láàrin wákàtí kan ó ti rí ẹ ti gbàgbé ibi tẹ́ da so sọ́dákọ́ tó ń jẹ àrí ìyá tàbí sọ ní sàrá àta ṣe tí impact rẹ̀ ò tán lẹ́bọ̀rọ̀ ìyẹn náà bàbá wa tú sí járí àbẹ̀yẹn náà bàbá wa tú sí obìnrin nígbọ̀n náà fi máa ń fi wúndíá náà fi máa ń ṣe sàrá wọ́n ní ẹ̀ fi wúndíá ṣe sàrá làǹdẹ́bì sọ wúndíá kọ́ làǹdẹ́bì sọ sọ́dákọ́ ń jẹ àrí ẹnu sọ́dákọ̀ bá ti ṣe tí impact rẹ̀ ò lẹ́bọ̀rọ̀ òun la máa ń ṣe inú tí ó sọ kú òkúkú nìyẹn tí sàárà àtẹnujẹni ìsìláàmù ni a mọ́ sí sàárà àfẹ́kù ṣùgbọ́n ìta ń ṣe kí lé ní dáńgbé ń jìdá ìdáńgbé ń gbogbo ẹ̀ táńgbé ìṣẹ́nu ṣọ̀mùṣọ̀mù ní eléku àìlébítì àtàwùgbàgbọ́ ní ẹ̀sìn àtọ́júkòkòrò àtọ̀lẹ́ alápámọ́lẹ̀ òṣìṣẹ́ lóṣùkàlùkúdé díẹ̀ lóṣùkàlùkúdé díẹ̀ oóṣèlú olùkọ́ kú mo fẹ́kọ̀ọ́ bèèrè láti rí ọba dákọ̀ ìpínlẹ̀ ní fẹ́fẹ́ nìkan sí kí kálukú yìí ra wọn fi ṣe ń jẹ́ ẹ̀ ṣùgbọ́n já fókọ̀ bọ́ra wọn láti rí ìmọ̀mù kan wà ní ẹ̀mú gbogbo ìmọ̀mù náà láti rí wọ́n ní jọ́ tí ó pín lọ́sọ̀ ìdáwò tán one million ìmọ̀mù yẹn pín bísíǹsì wo lọ ní ṣetán pàrọ̀ million lẹ́ẹ̀kan náà ẹ wá wí ẹni ọ̀fi ìdáwò lẹ̀ ó dogun pọ̀ ní òfin dogun ẹ́ ìmọ̀mù tí ó tajà kó pa one thousand rí lọ́tọ́ one million fún ìdáwò kẹ́mà sọ pé ìdáwò ọ̀dà bí ọ̀dà bẹ́ẹ̀ ni ọlọ́run dáadáa kò ní sáláì sílẹ̀ أن فلمنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله bẹ́yìn bá ní ládàá láìlá ìlàláà ní sàjílẹ̀ náà bàbá rẹ̀ lónìí àfáà ti ń ṣe láìlá ìlàláà ní ọgbà ládàá àti ẹ̀ torí sí ẹ̀ tó sọ́dọ̀kọ́ tó ń jẹ àrí ìyà sàárà tó ń sàn ká nẹ́bí ń sọ òun náà ni sàárà tó sàǹfààní fòkù tí àǹfààní ọdẹ mọ lọ gbére pẹ́pọ̀ bẹ́ẹ̀ ẹ̀ka kọmọsáláṣí ni lórúkọ tọlọ́ ni káṣíwá ni ẹ̀rìn àti gbogbo àǹfààní tó pọ̀ téèyàn lè ṣe tẹ́mìrì ogun níparí ànábi ni àwọ̀wọ́lọ́dún sọ́ọ́lé home yóò ọ̀la ọmọ rẹ̀ tí ń ṣàdúrà fún òbí rẹ̀ kọ́mọ tó di ọmọ rẹ̀ iṣẹ́ ńlá ni gbogbo ọmọ kọ́ ló lè ṣàdúrà tọ́lọ̀ ó gbàdúrà rẹ̀ ọmọ tó ń ṣàdúrà kọ́lọ̀ mẹ́sẹsẹ kúrò nímú tọ́lọ̀ ò lè kúrò àdúrà rẹ̀ kò lè mẹ́sẹsẹ kúrò nímú ẹ̀ sẹ́yìn ní ìmọ̀tọ́ ní ìmọ̀tọ́ pé ọlọ́run gbàdúrà ń fòbí látara àjẹkújẹ látara ẹbọ ṣíṣe ìwà kúfùrù ṣíṣe àti gbogbo ẹ̀bẹ́ ọ̀dọ́ lọ ọmọ tẹ́ tírẹ́nì gidi àwọn ọkọ̀ wọn náà láyé lè ní ẹ̀rí kó tó bá fẹ́ ṣàdúrà fóbi wọn bí mo ṣe ń sọ fún wa lẹ́ẹ̀kan wọ́n máa ń lè rẹ́ǹtì wọn ni ọwọ́ rẹ̀ ọ̀rẹ́ ti àfa nígbà tó o pé wọ́n ti patilọ́ọ̀kì dé ẹnu tiẹ̀ láti bọ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ládùúgbà ẹ wà lọ rẹ́ǹtì àwọn àfa ẹwà rẹ̀ tí wọ́n dé kí ni wọ́n máa ṣe tí wọ́n ṣe náà wọ́n ṣe ni falamana la ilaha illallah la ilaha illallah tọ́bá sí yẹ bí ẹ̀mẹ́ ìwá tán ẹni astagafurulahi astagafurulahi astagafurulahi astagafurulahi astagafurulahi astagafurulahi bá forí kì í bá ń jẹ́ ti ẹnìkan àfáà tí ń sàgàfúrúláì ló mọrú ẹ̀sẹ̀ tó sọ ń tọrọ àforíjì bọ́lẹ̀ ti jọmọ́ ti yára àti bàbá rẹ̀ lẹ́yìn àfáà ló mẹ́jọ tó sẹ́lá ní ṣe aṣáájà fún ilẹ̀ bọ́lá ìwọ náà gbọ́ tù rẹ̀ bọ́lá ti ju ọmọ ti bàbá rẹ̀. tí wọ́n bá ṣe ti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tó kú mọ́lù ètí wọ́n mọ̀ sọ ni pé àlàyé àgbàdo tó kú o Allahumma ghfir lahu Allahumma arhamhu Allahumma wa foríjì Allahumma ni kẹ́ wọ́n rí yẹn sọ aṣáájà fún ilẹ̀ ìtara wọn ni wọ́n sọ wọ́n sì tó gbowó lọ́wọ́ rẹ̀. كما أسرق القنطل وادي وريه وريهان وجنة نعيم وريه وبدك اليوم wọ́n bá máa sun rárá lọ́wọ́ sun rárá tó bí wálẹ̀ ẹ̀hẹ́ ọmọ ológun náà yóò dádó tí ajá yóò máa gbámọ̀ lági àti abọ́ oúnjẹ gbogbo ẹ̀ yóò máa làágùn yóò máa ṣe yọ̀ṣọ̀yọ̀ṣọ̀ ọmọ tí ọ̀lẹ́kọ̀ ọmọ tí ọ̀dá kan wà. wọ́n wá pèsè kárínù ìwádà ọmọ ológun ah ìtọ́ sí lẹ́yìn ìyá rẹ̀ yìí ah ọlọ́mọdé mo ṣe wíwọ̀ fún wọn náà èpè náà ń ṣe fún ọ ọlọ́mọdé mo ṣe wíwọ̀ náà ọ̀dà ilẹ̀ nǹkan tí wọ́n ṣe lẹ́yìn ìyá rẹ̀ yìí ọ̀dà lẹ́yìn ìyá rẹ̀ yìí ọ̀dà ìyá rẹ̀ kú ọ lè ṣe pàtí ọ lè ṣòkè sàn. wọ́n sọ fún ẹgbẹ́ dẹ́gbẹ́ sàdúrà ni wọ́n gbẹ́nu a fárágbà bọ̀ ni. الإمام أبو عبد الله سفيان بن الثوري سفيان بن سعيد الثوري الكوفي التميمي bàbá yẹn ní kì í sọ ọmọ rẹ̀ lọ́mọ tí ìyá rẹ̀ kú àti bàbá rẹ̀ kú tó wá kí wákàtí ni àbí kódà kó kan lẹ́yìn wa kọjá àdúrà ọjọ́ mẹ́jọ tàbátú kò láyé táyà tó filẹ̀ sórí àwọn ọmọ táwa náà lọ bí ló bẹ́ẹ̀ sì mọ tọrọ fún mi ẹ mọ tọrọ fún yá mi ẹ mọ tọrọ fún yá yá mi àti bàbá bàbá mi bóun bí wọn gbà tí wọn bá yọ ọkọ ara wọn kúrò nínú ọ̀tá lè ṣàdúrà fún ní kúfúrú hin wà ṣíríkì hin wọ́n lè sàǹdàkọ́ ti hin látara kí wọ́n ṣẹbọ kú o àbí kan ṣe kékeré kú gọ́gọ́ lè bẹ̀rù tó bá ṣẹbọ kú ṣe kékeré kú nù wọn èèwọ̀ ní ká ṣàdúrà fún bọ́lá ṣe tọ́nu sọ́dọ̀ tó tàwọn. ṣèdàwọ́ àìpé nínú dáadáa tí ó máa jẹ́ tiyín tẹ́ bá mójú tẹ́ mọ dáadáa tí ó sẹ́kù yòókù òǹkọ́ ni mọ́tò ilé àtẹ́sẹ̀tì tẹ́ rà ọmọ rẹ tẹ́ bí sáyé nínú ọ̀dáadáa tí ó sẹ́kù yòókù ni ọlọ́mọsọ̀rọ̀ ìsàn máa wà lọ́mọ rẹ ẹnu àdéhùn sáàfin parí ọ̀la àdéhùn sáàfin ọ̀rọ̀ yìí rọ́bì ọ̀làwọ̀ àni anábìrin iná rọ́jùlá ọmọ nìyàn mí bẹ tó ti pé látó fa ìlàhù darajatu ó gbé ipò rẹ̀ ga tó bá di yọ gbọdọ̀ kìíyàmù fàyàkúlù àrọ́bì anábìrin yóò máa sọ pé rẹ̀ ọlọ́run ọba mi o àná lè ha àzà ń mo ti rí irú ipò yìí òkú ẹ̀kọ́ kẹ́ nínú mọ̀mọ́ e tó gbà nínú sálárì rẹ̀ ju twenty thousand lọ ṣùgbọ́n kò sí latest card tí ó jáde tán ní ríndì rẹ̀ àwọn abiyọ́ e alájí kàrímù ẹ̀ ń dọ́gbọ́n sí ní wàláì tàláì summa billahi èrí ọgbọ́n kankan tí mò ń dá sí owó oṣù tó ń gbà náà ni ọmọ ni ọ owó oṣù ń gbà twenty thousand lọ ni aláṣẹ ju iṣẹ́ gate man yìí náà lọ <laughs> òkùnkùn ogun wa ọlọ́run lọ́mọ ẹ̀dẹ́ mi ń sọ̀rọ̀ pé ọlọ́run níbo mo ti rí léyìí iṣẹ́ tí mo ṣe láyé ò tó yìí anábìlẹ̀ ọlọ́run ọdún wọn sọ fún báyìí pé bẹ́sìtìgìfáàrì wọ́n ládé kàlákà àforíjì tọmọ rẹ̀ ń tọrọ fún ọ nígbà tó sí láyé mọ́ ló gbé ọdún pẹ̀tọ́ wà yìí torí àwọn ọmọ tí abábúta bá tọ́jú ta tírénì inú tí ó sẹ́kù wá kù bí ọba dọgbọ iwájú ni àfà ọdún kọ̀ọ̀kan jí mẹ́ta fún mi èmi náà mọ̀ kọjọ́ ìdí mo ti mo táìmù mi tọ́ ẹ̀rọ ṣùgbọ́n tá a ni wípé lákòótọ́ ọ̀rọ̀ wa gbogbo ẹ̀ máa sọ pé ọmọ ó ṣe dáadáa sí mi ọmọ ó ṣe dáadáa sí mi mo fẹ́ jèrè ọmọ mo fẹ́ jèrè ọmọ tọ́ ìjèrè òbí ló ṣáájú ìjèrè ọmọ o ọmọ ní òkò jèrè òbí kó tó kó bí ó máa jèrè ọmọ wàlẹ̀ ànàlẹ̀ àbẹ̀yẹnì àbùnà torí káwọn ọmọ tẹ́rin ní jama yẹni wàlẹ̀ ànà wàsíyàtàláhì azza wa jal nílẹ̀ àbá ibi àwùládìhìn sáàbẹ̀kọ̀tọ́nì ní wàsíyàtí láàrin ní àwùláàrí bí àbáhìhìn àsọsílẹ̀ ọlọ́run pé kẹ́ mójútó ọmọ yín ó ṣáájú àsọsílẹ̀ ọlọ́run fáwọn ọmọ yín pé ọmójútó bìnrin lọ ẹmójútó bìnrin kan ló ṣáájú ẹmójútó àwọn ọmọ yín ló ṣáájú kama qala Allahu ta'ala fi surati an-nisa Quran chapter four yusikumullahu fi awladikum ọlọ́run mo ń sọ àsọsílẹ̀ fún yín pa àwọn ọmọ yín ọlọ́run sọ ní chapter إحسانا ووصينا الإنسان بوالديه حسنا ووصينا الإنسان بوالديه إحسانا كما في سورة الأحقاف وفي سورة لقمان و و و أتبع بيله gbogbo àwọn ẹmọ ṣe dáadáa sí àyìn ẹmọ ṣe dáadáa sóbi ẹ̀yìn lẹ́yìn lọ́lọ́wọ́ bá ń sọ ọlọ́run ti kọ́ sọ fáwọn òbí pé ẹ ṣe sọmọ yìí bí fọ́ọ̀kì ni ó ẹ ṣe sáwọn òbí bóyá ìṣe dáadáa sọmọ làkọ́kọ́ o olórí dáadáa tá a lè ṣe fọ́mọ wa jù láyé òun náà ní kí ni jàmá at-tarbiyatu wa wa al-adab ká fún ọmọ wa ní ẹ̀kọ́ ká tírèmì wọn ká fún wọn ní ìmọ̀ eléyìí náà lórí dáadáa tá a lè ṣe fún wọn jù ṣùgbọ́n ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ ni ó dọjọ́ mi ọjọ́ rẹ̀ gbogbo ìta sọ léèrè ọ̀rọ̀ ti síwájú ni adọ́lọ́wọ́n ọba kó mọ́sálá ìgbà níjọ́ sí fún wa kó ní fi àlùbáríkà sí ìta àgbọ́nà kó sọ kó wá sí ọmọ wa lọ́mọ ọdùnú kó mọ̀ sí wọn lọ́mọ ọbànújẹ́ kó sì jẹ́ ká lè fi ojúṣe wa lórí wọn àbábá tí ń sojú sí ní jama bẹ́ẹ̀ la máa fàdúrà tí ṣùgbọ́n ní dúró ti àdúrà lásán ká fi àwọn ojúṣe wa yẹn rẹ̀ wasallallahu wasallama ala nabiyyina muhammadin wa alihi wa sahabatihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh